اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه الأخيار أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ ọba tí ó fún wa ní àǹfààní láti papọ̀ lérí ìtọ́lọ́run àti láti lọ ṣe àgbéyẹ̀wò ọ̀rọ̀ tọ́lọ́run lásìkò yìí abẹ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó gba ìpapọ̀ wa yìí kó gba lẹ́sìn kó sì ṣe ní ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore wa rahmatiya rahman Ah, inshallah ta'ala àkórí ọ̀rọ̀ tí a ó mọ̀ sí àgbéyẹ̀wò ẹ̀ òun náà ni àkórí ọ̀rọ̀ tí wọ́n kọ ní èdè gẹ̀ẹ́sì wípé development of Islamic personality the roles of parents دور الوالدين في تكوين الشخصية الإسلامية indal aulad ìtumọ̀ kí ni ojúṣe àwọn òbí tí a bá ń sọ̀rọ̀ nípa òbí a ń sọ̀rọ̀ nípa bàbá àti ìyá tí wọ́n bímọ kí ni ojúṣe wọn láti lè rí ọmọ ní rírè èyí tí ó fún wọn ní àgbọ́yé ẹ̀sìn èyí tó yanrantí lọ́nà tí kò fi ní dá làásìgbò lẹ̀ láàrin òbí àtọmọ tó bá jùlọ wájú eléyìí náà ni in tí a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó mọ́sà ìtọ́ àhán wa sọ́nà kí ó sì ṣe ní sábàbí ìdáyà gbogbo àwa tí a ń gbọ́ náà àkọ́kọ́ tí a bá wo àkòrí ọ̀rọ̀ yìí ó kó nǹkan méjì ó kò sínú àkọ́kọ́ náà aṣàfihàn islamiyya níta ń pè ní islamic personality ẹlẹ́ẹ̀kejì dawrul walidayn kí ni ipa tí òbí ní láti kó lérí fífi àgbóyé ẹ̀sìn tó yè kóoroko fífi mọ ọmọ kí ni dáńpẹ̀ ní àṣàṣíyàtò ìsìlámìyà islamic personality ibi tí a ti kọ́kọ́ wọlé síbi ìdánilẹ́kọ̀ọ́ wa náà nìyí gbólóhùn àṣàṣíyàtò ìsìlámìyà islamic personality fàhíyà kẹ́lìmọ̀tún mustahdatha gbólóhùn tí ìgbà ló gbé gbólóhùn òun ló gbé wá kìí ṣe nǹkan tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn àfà ẹni ìsáájú tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa bó ṣe yẹ kí mùsùlùmí orí àmọ́ bó ti wùlẹ̀ kórí àṣàkíyàtò ìsìlámíyà in tí a ń pè ní islamic personality kí ló yẹ kó máa bẹ lára mùsùlùmí tàbí máa sọ wípé mùsùlùmí tó dáńtọ́ lélẹ̀ eléyìí kí ni pàtó bí ó kọ̀ tí a ó fi rí ọmọ mùsùlùmí tí a fi lè máa fi fọ́ gbáyà wípé alhamdulillah ọmọ yìí dáńtọ́ ó sì kojú òṣùwọ̀n nípa ẹ̀kọ́ islam àti lílo ẹ̀kọ́ islam àwọn olùmọ̀ wọ́n ní aṣàkíyàtò islamiyya yuradu biya majmu'u sifat wal qiyam al islamiyya التي ينبغي على المسلم أن يتحلى بها في سلوكه wàtàwàsólèyí ma'al akhari wọ́n ni bá ń pè ní ìdángájíá ìdántọ́ níbi ìjẹ́ mùsùlùmí tó yanjú wọ́n lóun náà ni àkójọpọ̀ àwọn ìròyìn kan àbí àwọn nǹkan kan tó gbúdọ̀ máa wà lára tó bá jẹ́ mùsùlùmí èyí tí ó máa lápa nínú ìwà rẹ̀ tí ó sì máa lápa nínú ìbágbépọ̀ rẹ̀ pẹ̀lú ọmọlàkejì àwọn afọ́ àtúnsọ wọ́n ní fọ́ṣàkíyàtù ìsìlámíyà wọ́n tún wí lọ́nà míì wọ́n ní tí àárí káàfì lè sọ wípé ẹnìkan ó dáńtọ́ nínú ẹ̀sìn òbí rí ọmọ tọ́ nínú islam wọ́n lò náà ní iya man tu'minu bil islam aqidatan wa fikra o náà ní kárí ọmọ tọ́ ní títọ́ pé ọmọ yìí yóò nígbàgbọ́ nínú ẹ̀sìn islam ìgbàgbọ́ rẹ̀ yóò yanjú nípa àdìọ́kàn bẹ́ẹ̀ sì ni yóò rìn ojú nípa ìròrí Islam wàtẹ́sà àlètẹ̀tìbíkì yìí fìlàyà tí yóò sì lo in tó kọ́ nínú Islam yìí tí ó lapa nínú ìtòkùnṣe ayé bákan náà tí a bá ní ká wo ọ̀rọ̀ méjèèjì yìí a lè pápọ̀ sí ojú tí àwọn ẹni ìsáájú nínú olùmẹ̀sìn tí wọ́n fi wò ó wọ́n ló náà nẹ́ká pè ní al-iltizam awùsàmọ́sọ̀k bí kitabillahi wa sunnati nabiyyi sallallahu alayhi wa sallam ala fahmi salafi salih wọ́n ní tí a ń dà pè sí aṣàkíyàtò islamiyya o náà ni kéyìn ó gbàgbọ́ pẹ̀lú ìdúró wámúwámú pẹ̀lú tó bẹ nínú al ti ṣe ọ̀rọ̀ Ọlọ́run àti kí èyàn ó dúró tọ́ pẹ̀lú súnà àrẹ́lúwà Muhammad sallallahu alayhi wa sallam bákanáà kéyàn wá gbé eléyìí lérí àgbóyé àwọn sálàfù kó lápa nínú gbàgbó èyàn kí n ta wí nínú ìjọsìn èèyàn bákan kó lápa níbi bí yóò ṣe máa bá ọmọ làkejì ṣẹ̀dìkì ní àkótán in tí a pè ní ojúṣe àwọn òbí iṣẹ́ ta fẹ́ gbé láwọn òbí lọ́wọ́ yìí o náà ni ọ̀nà wo lòbí fẹ́ gbà láti tọ́ ọmọ tí ọmọ yìí yóò fi pé tí ó sì dáńtọ́ nípa ìgbàgbọ́ rẹ̀ tí ó yànjú táwọn pé gbàgbọ́ mùsùlùmí lórí níbi ìwà ọmọlúàbí tí a ó lè tọ́ka sí wípé a ah, mùsùlùmí lọ́mọ yìí níbi ọ̀nà àgbàronú tí a lè fi mọ̀ wípé ìròrí Islam tó yanjú oníbẹ̀lọpọlọ ma bákan náà nípa ìbágbépọ̀ ẹ̀dá bí ó ṣe máa bá ọmọ làkejì gbé papọ̀ táàfù lè máa tọ́ka wípé dájú ṣáká ọmọ yìí lẹ́kọ̀ọ́ Islam eléyìí ni àpapọ̀ sí abẹ́ ìtànpè ní Islamic personality tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ti fi ẹsẹ̀ eléyìí rílẹ̀ ibi ká mọ́ sòpò ká mọ́ ṣe wàhálà gbogbo nǹkan tá a kà kalẹ̀ yìí tá a bá fẹ́ mọ pàápín rẹ̀ ká wọ àti ara Ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá fẹ́ mọ pàápín ìní ìntànpé ní Islamic personality dídáńtọ́ nínú ẹ̀sìn kúnítọ̀ ó dìrọ̀ mọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam kó gbọ́ yé ní pípé kó sì gbọ́ yé lórí àwọn sàhábà radiyallahu alaihim ẹgbẹ́ mọ́ sì gbọ́ yé lára Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó kulẹ̀ tó pa wá láṣẹ ibi kárí Ànábì wa Muhammad sallallahu alaihi ọlọ́run sọ fún wa a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim laqad kana lakum fi rasulillahi uswatun uswatun hasanah liman kana yarju allaha wal yawmal akhir wa dhakara allaha kathira ọlọ́run laqad kana lakum fi rasulillahi uswatun hasanah ọlọ́run ní àpèjúwe dáadáa àpẹẹrẹ dáadáa ó látara ta ni látara òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam fún gbogbo ẹnikẹ́ni tí tó sì ran sí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ áyà yìí ó jẹ́ mímọ̀ fún wa gbogbo òbí tó bá ọmọ ni kó gbé síwájú gẹ́gẹ́ bí kó wá máa wò ó ìgbàgbọ́ wo là níbi ṣàlàyé kò fi rí ọmọ ẹ̀ kí ni ìwà èyí tá a rí lára ànábì sallallahu alaihi wasallam kò fi rí ọmọ kí ni ìṣesí ànábì ìbágbépọ̀ ànábì pẹ̀lú ọmọ làkejì kò fi rí ọmọ gbogbo àwọn nǹkan wọ̀nyí tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀nà wo là á fi rí ọmọ nírírè tọ́mọ ó fi pé lẹ́sìn ká lọ wọ àríkọ̀sí lára ànábì sallallahu alayhi wa alihi wa sallam bákanáà ọlọ́run ọ̀sà ìtúpè wá pé àní ànábìwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam súnà rẹ̀ àmọ́ gbọ́dọ̀ dábòrà sí tí a bá fẹ́ kí ìjẹ́ ìsìláàmù wa kò yànjú agbúdọ̀ wà nẹ́sìlá sálám ní àríkọ́sí ọlọ́run bá sọ náà kùrán suratul qalam ọlọ́run wa innaka la'ala khuluqin 'azim ọlọ́ọ̀ni dájúdájú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam tí a bá ń sọ̀rọ̀ nípa ìwà dáadáa kò sẹ́nì kankan tó gbáwájú àti ànábì dára púpọ̀ níwà ajẹ́kúta bá tún wá ìwà tó dáa ẹ̀sìn wa yìí sallallahu wasallam kọlọ́wọ́bá aláàkọba yọnu sí wọn nínú hadith ìtàn sáàdì búnú hisham búnú amir nígbàtí ìhìnà ọdúnmẹ́lì madina nígbàtí àfọ́ àwá yìí tí wọ́n wọ ìlú madina wà á ta àìṣà radiyallahu anha wọ́n wà lọ báyàwó àwọn nǹkan tó rú wọn lójú ní ẹ̀sìn lọ́wọ́ ìyàwó Àìṣà kún bí ọlọ́wà àyà onífàkúlùtù ya ọmọ ìmòmìnì ó ní mo ní ìrẹ ìyá àwa mòmìnì àbìdíìnì àǹkúlùkì Rasulullahi sallallahu alayhi wa sallam fún mi nírò jẹ́ kí n mà mo alasta taqra'ul Qur'an ṣé wọ̀nyí ka Qur'an ni qultu bala ó ní mo máa ń kí Qur'an qalat ya Aisha radiyallahu anha wọ́n wá sọ fún tàbí náà wípé fa inna khuluqa nabiyyi sallallahu alayhi wa sallam kana al-Qur'an bá ń wá ìwà ànábì sallallahu alayhi wa sallam gbé kọ́ lọ nínú Qur'an gbogbo ìwà ànábì pátá ó nínú àlùkọ́tà ìfẹ́. sàbẹ́ pàtàkì wa ní fahimtu fahamantu an aqul wala asala ahadan an shay'in hatta amut ó nígbà tí ìyàwó Aisha tí wọ́n fún mi létí ọ̀rọ̀ mi yìí mo wá fẹ́ mi lẹ́mìí torí pé ìdáhùn yìí ó ti kó gbogbo tí mo fẹ́ máa béèrè ó ti kó sínú so ìdí nìyí tó fi jẹ́ wípé a ní sòpò láti lè máa sọ pé kí ni wọ́n ń pè ní àṣàfihàn ìsìlámíyà islamic personality a ní ibi ká sòpò lérí ẹ̀ ẹ jẹ́ ká padà lọ síbi ṣàfihàn tó rọ́sọ̀ pápápá ànábì sallallahu alaihi wasallam ká kọ́ọ̀tì rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá kọ́ọ̀tì ànábì sallallahu alaihi wasallam ká bàmàdájú wípé ṣàfíyàtù ìsìlámíyà islamic personality yóò kù sára onítọ̀ nípa ìgbàgbọ́ ni nípa ìjọsìn ni nípa ìwà ọmọlúwàbí nípa kániládàbí nípa kábá ọmọ làkejì lò lọ́nà táàfihàn wípé ẹ̀sìn yé wa gbogbo nǹkan yìí pátá ara ànábì sallallahu alaihi wasallam òun ló pọ̀ sí òun. al-imam an-Nawawi rahimahullah fi sharhi Muslim àfọwà ìmáàmù Nawawi kọ́lọ́wọ́n bá kọ́ bá kẹ́ wọn nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àlàyé lórí hadithi yìí nínú sharhi Sahih Muslim wọ́n ní ma'ana ìtumọ̀ wípé ìwà anábì sallallahu alayhi wa sallam onáàni al-Qur'an wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé al-amal bi gbogbo dánábì bá ń ṣe níṣẹ́ pátá tẹ́bá wọnú kùrán ẹ̀rí pé kò tàṣì àgbẹ̀rẹ̀ bí kùrán ṣe wí bẹ́ẹ̀ náà lẹ́sìn bá mẹ́sẹ̀ sọ́nà sọ́lá wà lókún fún ìdá ṣòdòdì anábì sọ́lá ayọ̀sẹ́lá anábì ó kóra rẹ̀ níjànú níbi àwọn nǹkan tí ọlọ́gbà fààlà má débí anábì ò ní débẹ̀ tẹ́bá wọnú kùrán gbogbo tí kùrán sọ pé má débẹ̀ ẹ̀rí anábì kò débẹ̀ wà tá a dùn bí ààrẹ àdì àwọn ẹ̀kọ́ yáàyì ẹ̀kọ́ ọmọlúwàbí tí ń bẹ nínú alùkùránì pátá tí kùránì pépè sí ẹ̀rìnú sísá àlàsọ̀làsọ̀ wọ̀lẹ̀ ìtìbáàbì àmfààlì wà kíṣọ̀sì wọ̀tàdọ̀bùrì gbogbo àwọn òwe gbogbo àwọn àfiwé gbogbo àwọn tí ń bẹ nínú alùkùránì ẹ bá nínú wà níbi sọ̀là àlàsọ̀là wà husni tilawatihi ẹ sì ní òrèkóòrè ìṣẹ̀lẹ̀ àníbi ó máa ká alùkùránì dùn bákan náà nínú tíra àwọn Jami'ul Ulum wal Hikam wọ́n ní ìtumọ̀ wípé ìwà Ànábì sallallahu alaihi wasallam wọ́n ló náà ní Al-Qur'an wípé àlàyé lórí eléyìí nígbà táwọn náà kẹnu bọ̀ wọ́n ní annahu kana yata'addabu bi adabi wípé Ànábì tí ń bẹnu Al-Qur'an ààrí ní pípé lára Ànábì sallallahu alaihi wasallam wa yatakhallaqu bi gbogbo àwọn ìwà ayáyì tó Kùránì pèpè sí ní pípé bẹ́ẹ̀ àtàlára mẹ́sàn-án àrùsọ̀lá fàmà màdé àwọn Kùránì kàánà fi ìrì lọ gbogbo nǹkan tí Kùránì tó bá pàtàkì tó bá fẹnu iyì tó fi tó fi tó fi tó fi tó fi polongo ẹ̀ ẹ̀ẹ́rì pàmẹ́bì náà in tí ó yọ nù in tẹ́rì tàmẹ́bì ó yọ nù sí náà wọ́n mọ̀ dánmọ́ Kùránì kàánà fi ìsọ̀tù gbogbo nǹkan tó bá ti rí Al-Qur'an fẹnu àtẹ́ kàn ẹ̀rí bá nàbí jẹ sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú àwọn àlàyé táwọn olùmọ̀ ṣe yìí ó ní ká mọ̀ pé ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ti tó níbi ìfọ̀ wa tí a bá ń wá ìsìlámù personality táǹkù ìbéèrè ni pé èmi àti ẹlẹ́nìí tí wọ́n lè sọ wípé káàna olùkúká alukọ̀tàn ìwà rẹ̀ alukọ̀tàn lóòótọ́ o ti kí alukọ̀tàn kódà ó ti ṣe kó o ti hàn gbọ́ alukọ̀tàn sórí ṣùgbọ́n ṣé ìwà rẹ̀ ni ṣe ti bẹ́ẹ̀ náà alukọ̀tàn wa abdullahi ọba Allah subhanahu wa kó mọ́tà ìṣàlẹ̀ ìkọ̀ọ̀kan wa látara àgbélé abala àkọ́kọ́ nìyí níta ń pè ní aṣàfihàn ìsìlámì islamic personality ó kó nǹkan tó pọ̀ lọ sínú kàkún tá a bá ní a máa kà á lè kà tán ṣùgbọ́n gbogbo tí máa papọ̀ sára mùsùlùmí tó yanjú tá a fi pè ní mùsùlùmí gidi ọ̀nà ní tá ń pè ní àṣàkíyọ́sí ìsìlámíyá gbogbo ẹ̀ ó parí sára nàbí sallallahu alaihi wa alihi wa sallam ìta wá sọ yìí bó ṣe tóbi tó yìí ǹjẹ́ ní òbí kan bẹ láyé lásìkò tá a wà yìí tó lè fọwọ́ sọ̀yà wípé òun lè rí ọmọ òun lè fi sára ọmọ gbogbo nǹkan ń pè ní àṣàfihàn tó ìsìlámìyà islamic personality so wà ń bẹ̀ bí tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo òbí kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ ńlá iṣẹ́ tó tóbi òun ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ló làbọ̀ gbogbo ìlọ́run pátá lérí ojúṣe wa lórí àwọn ọmọ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá fi kà wá lọ́rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ń sọ fún anú Al-Qur'an Al-Karim láti lè jẹ́ kí gbogbo bímabíma kí wọ́n mọ̀ wípé iṣẹ́ tó tóbi mọ̀sọ̀líyà alábọ́rùn ojúṣe tó tóbi olóńbẹ lọ́rùn gbogbo ẹni tó bá bímọ nínú Islam láti lè fún àwọn ọmọ wọn ní ẹ̀kọ́ tó yè kórókó tí àwọn ọmọ yìí lè máa fi jẹ́ àpẹẹrẹ dáadáa fún ẹ̀sìn ní gbogbo tí wọ́n bá wà. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ kọ gbogbo bímọbímọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رغبا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة علي ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمر ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run ní mo kó gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo kú anfusakum ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín wa ahlikum àti ẹ̀mí àwọn ará alé yín ẹ̀ṣọ́ wọn níbi iná o ẹ̀dí dàda wọn gbogbo tó lè jẹ́ kọ́rọ̀ wọn kángun sínájọ́ òwúrọ̀ kìí ẹ̀ràn wọn lọ́wọ́ lérí ẹ̀ ẹ̀sọ̀ bẹ̀. eléyìí jẹ́ kó yé wípé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé iṣẹ́ tó tóbi lé gbogbo bímọbímọ ó gbé lọ́wọ́. Tabari nínú tafsir wọn wọ́n mú ọ̀rọ̀ àfọwọ́ Ali ibn Abi ìtumọ̀ rẹ̀ ní wípé alìmúhùn wà àdìbò wípé ẹ fún àwọn ọmọ yíwọ̀n yìí ẹ fún wọn ẹ̀kọ́ wọn lẹ́kọ̀ọ́ wà àdìbòhùn ẹ sì ṣe kí ni o ẹ jẹ́ kí wọ́n ní ẹ̀kọ́ ládàbí èyí tó ń túmọ̀ sí pé ẹ̀kọ́ wọn ẹ fi bí wọ́n ṣe lò ó ẹ torí pé àtàlím wọ́n tàdí rẹ̀ ẹ̀kọ́ wọn ní ti kíkọ́ ẹ sì jẹ́ bí wọ́n ó ṣe lò ó ẹ̀jẹ̀ kú wọn mọ̀ á méjèèjì yìí òun náà ló papọ̀ tó bí ọ̀nà tí èèyàn fi máa ń rí ọmọ tọ́ ní ìlànà tẹ́sí ó fi pèsè là iṣẹ́ yìí sáwá lè sọ pé sí òbí nìkan yìí ṣe sí òbí nìkan àwọn olùkọ́ iṣẹ́ wọn náà ń bẹ́ẹ̀bẹ̀ àwùjọ àwùjọ ń bẹ́ẹ̀bẹ̀ ilé ìjọsìn mọ́sídì bákan náà ilé ẹ̀kọ́ tọmọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àtàdáyẹn rí ti òbí tó ló gbogbo tá a kàkalẹ̀ yìí òbí náà ni yóò ṣiṣẹ́ lérí ọ̀nà táwọn kan wọ̀nyí ó fi wúlò tí gbogbo àwọn nǹkan wọ̀nyí bá bàjẹ́ bí ẹ̀kọ́ bá bàjẹ́ bí àwùjọ bá bàjẹ́ bí àwọn tí ọmọ ń bá rìn tí wọ́n bá bàjẹ́ tí òbí ọba ti lè bàjẹ́ ó sún mọ́ká fún ṣe ìdí nìyí tó jẹ́ pé ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó dojú ọ̀rọ̀ yìí kọ gbogbo bímabíma ọ̀nà tí ó wá jẹ́ ọ̀nà kan gbòógì láti lè jẹ́ ìfúnlọ́wọ́ fún wa láti lè rí iṣẹ́ yìí ṣe lórí ọmọ àwọn àfáà wọ́n wá pín sí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni tàlákìlẹ̀ ẹ̀lìmí nínú ìlànà ọmọ tá a fẹ́ kó yanjú nínú ẹ̀sìn tá a fẹ́ kẹ́sìn òye tá a sì fẹ́ kó níbùlápa dáadáa nínú ẹ̀sìn ká lè máa tọ́ka sí wípé ọmọ mùsùlùmí nìyí ó gbúdọ̀ ní ìmọ̀ nípa ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn rẹ̀ ó gbúdọ̀ yanjú láti ọ̀dọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé àtẹ́rìbìyà wọ́yá al-uslubu al-amali لتطبيق الأحكام الشرعية المتعلقة بالسلوك والخلق الحسن abala ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni ẹ̀kọ́ tọ́mọ yìí kọ́ yìí báwo ni ẹ̀kọ́ yìí ṣe fẹ́ lápá nínú tíra ká gbọ́ nǹkan ní wàásí kò dàbí kánò nǹkan méjèèjì yìí ó ní òbí ó máa kíyèsí lára ọmọ wípé ǹjẹ́ iṣẹ́ tá à ń ṣe yìí ìjọ ń yọ bí a ti fọmọ sílé kéwù ọmọ ń gbọ́ wàásí ó ń gbọ́ wàásí ó ń gbọ́ra ọlọ́run ṣùgbọ́n ṣé bó ṣe ń gbọ́ra ọlọ́run tó yìí ṣé bó ṣe pọ̀ ní kéwù yìí kọ́dọ̀ ọmọ mi ń bẹ tó ti ha Qur'an sórí ìjà àwọn nǹkan yìí tó láti le fọwọ́ gbáyà wípé aṣàṣíyàtul islamiyya islamic personality ti papọ̀ sára ọmọ wa bí ìbá ṣe pé ó dìgbà tá tó pa méjèèjì yìí papọ̀ ẹ̀kọ́ ń bẹ lílo rẹ̀ náà kàkà tó yẹ kí wọ́n pa méjèèjì papọ̀ àwọn èèyàn mú ọyọ kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀kọ̀ọ̀kan wọn náà kọ̀ wá bí dáadáa sáwùjọ ó ń bẹ nínú àwọn tó ṣe wípé tàlákìlẹ̀ yìí wíwá ìmọ̀ bìlà àmẹ́lì láìlò ìmọ̀ ń bẹ tí gbogbo èèyàn náà ti mọ̀ pé ìmọ̀ ń bẹ ṣùgbọ́n lílo ìmọ̀ yẹn kò lápá lára wọn gbogbo àwọn àhàdíìsì tó sọ̀rọ̀ nípa ìwọ ọmọlúwàbí gbogbo àwọn àhàdí tó sọ̀rọ̀ lórí bá ṣe bọ́mọlàkejì lò lórí ìjọsìn lórí ìbàdá gbogbo ẹ̀ náà ló mà àmọ́kọ̀ àwọn ìran kan nínú àwọn ènìyàn àwọn ìran nìyí nínú tẹ́lifíà ṣùgbọ́n àwọn fẹ́ máa lo ìtẹ́sìn ní àṣẹ àwọn ìran kejì náà ni wọ́n máa tẹ̀sìn pẹ̀lú àìmọ̀ kan àwọn méjèèjì yìí fitna tó tóbi náà wọn gbogbo bàtà bá ń wá àṣàfihàn ìsìlámìyà láti lè rí ọmọ rẹ̀ àbí láti rí ẹnikẹ́ni rẹ̀ ní rírè abẹ́ni tóun gan náà tiẹ̀ ń sojú kòkòrò wípé òun fẹ́ jẹ́ mùsùlùmí gidi òun fẹ́ yanjú nǹkan méjèèjì yìí ni yóò papọ̀ yóò kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí ó yanjú yóò sì kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ tí màá wá yanjú ẹlẹ́ẹ̀kejì yóò wà á máa lo ìmọ̀ yóò máa lapa in tó kọ́hun yóò lapa nínú ọ̀rọ̀ rẹ̀ in tó kọ́hun yóò lapa nínú ìwà rẹ̀ in tó kọ́hun yóò lapa nínú ìṣesí rẹ̀ eléyìí nǹkan táàrí nínú a rí àwọn sọ̀hábà yìí na eléyìí náà ni àwọn sálàfù náà lò láti fi rí àwọn tó tẹ̀lé wọn kó tó di wípé fìtínà dáyé tàwa pọ̀ sí méjì ara na èèyàn kan léde wọn ní tákùwà làwọn níbi àwọn oníbi fatiwa fẹ́ fi ìmọ̀ kò sí táwọn fẹ́ fi káwọn kẹ́kọ̀ọ́ ẹ̀ ti ṣe àmọ́ àwọn sáfẹ́ sì gbìyànjú sójú ọ̀rọ̀ lọ àwọn fẹ́ máa ṣe àwọn fẹ́ máa lo ìmọ̀ àwọn mìíràn ń bẹ àwọn náà pọ̀ ṣùgbọ́n àrí eré pa rẹ̀ àwọn méjèèjì yìí wọ́n jẹ́ o ìdí mi tó fi jẹ́ pé ẹ̀fọ́ Abdullahi حتى نتعلمها نتعلمهن ونعمل بهن ونعلمهن ونعلم حلالهن وحرامهن فأوتينا العلم والعمل عفوا عبد الله بن مسعود قال ما بقى بقى يوم السواء واني كنا لا نتجاوز عشر آيات بدا وان كيو سوا لو ده النبي صلى الله عليه وسلم بدا وان با اقوي اسم ìgbà taa ń gba tẹ́lbíyà látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa ò ní kọjá lérí gbígba ááyà mẹ́wàá nínú Al-Qur'ani báyìí ìgbà míì sí ó dìgbà tí a bá tó kan dáadáa tó yé wa àkọ́kọ́ ni àtàlù àlẹ́ lẹ́yìn ìgbà tí a bá ní ìmọ̀ wà náà àmàlà bìí ṣiṣẹ́ kí n tán kọ́ wá bá yé wa a fi ṣiṣẹ́ nígbà bá wá tún fi ṣiṣẹ́ wà lọ àìlímọ̀hún àwà afẹ́fẹ́ tún máa fi kọ́ àwọn èèyàn wà ná alẹ́mù àlẹ́lẹ́hún a mọ̀ kí àwọn nǹkan tó jẹ́ tọ́ a sì mọ̀ àwọn nǹkan tó jẹ́ haramu fa òtún ilẹ̀ ìlmẹ́ wal amal báyìí lọ́lọ́run ti fọ sí ma wa ọlọ́run bá wá fún wa ní ìmọ̀ àti lílo ìmọ̀ méjèèjì lọ́pàá sọ wa láà ọ̀rọ̀ àfọwọ́ Abdullahi bin Mas'ud yìí tí a bá wò dáadáa a rí wípé ó tún wá papọ̀ mọ́ kí náà ń pè ní Islamic personality kí ni wọ́n ń pè ní aṣàfihàn islamiyà àti aṣàfihàn islamiyà lákòótán alẹ́ ẹ̀yìnkú wọ̀nyá rẹ̀ ká ní ìmọ̀ kí màá wọ́n sì lapa ìmọ̀ ẹ̀sìn ó lapa níbi gbogbo agbègbè ètò ìgbésí ayé wa ọ̀nà táwọn sọ̀hábà táwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àmẹ́sọ́lá àfọlábì ọ̀rọ̀ yìí mo fẹ́ ká jọjọ wo àwọn kókó kan bẹ̀ ọ̀nà hátà nàtà àlámọ̀húnà àtàlùm àwọlà kí gbogbo àwọn tí à ń gbìyànjú lérí wípé à ń sapá láti àbá ń sapá láti lo ìmọ̀ ẹ̀sìn àbí a fẹ́ máa fira wa hàn láwùjọ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń polongo ẹ̀sìn Islam àbá àwọn tí wọ́n ń pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn Islam àbá àwọn tí a yóò mọ̀ rí láìkọ́ṣe dáadáa ní Islam ẹ jẹ́ ká lo ìlànà tí àwọn tó ṣáájú tí wọ́n fi gba ìmọ̀ yìí tí wọ́n sì fi jẹ́ mùsùlùmí rẹ̀ àkọ́kọ́ ni hatta nata'allamahun àkọ́kọ́ kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam mẹ́wàá àyà mẹ́wàá àkọ yóò yẹ wa lẹ́yìn kíkọ́ ní tó kọ àmà wà náà mẹ́lẹ̀kì àwọ̀ àfi ìtàkọ́ àfi ṣiṣẹ́ odi méjì nígbà bá wá fi ń ṣiṣẹ́ òun tó lapa lára tiwa náà ẹlòmíì bẹ tó bá kẹ́kọ̀ọ́ kan eré bí ó ṣe lò ó fáwọn èèyàn ni ó mọ̀ ta kò ní ronú bí ó ṣe lò fúnra rẹ̀ bẹ́ẹ̀ ló bá ka hadith kalẹ́ yìí hadith ń bu nǹkan ló kọ́kọ́ bá wí ṣùgbọ́n bí ó ṣe lọ ṣe wá sí fẹ́lẹ̀ mi ní ọkọ̀ máa lọ. àwọn ẹni ìṣáájú wọ́n ní àṣàfíà ìsìlámíyà ìyanjú nínú ẹ̀sìn ìlè tọ́ka sí wọn fáwọn tó yanjú nínú ẹ̀sìn táwọn fi lè ọ̀nà táwọn gbà yìí àtọ̀rík ìdí ni tó fi jẹ́ wípé lẹ́yìn ìgbà tí a bá kọ wà náàmàdà bí yìí tá a wá fi ṣiṣẹ́ tó hàn dára wa ìgbà ní ìgbẹ́gà àti ìní ìfẹnusọ nínú fèsì wa àwọn yóò ti máa rí wà ní àlèmọ̀ òun nà lẹ́yìn ìgbà náà wà á tún fi kọ́ àwọn èèyàn eléyìí wọn òtí ìnàlẹ̀ èyí máa wà lábàáyé báyìí lọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ló fi fọlùbárìkà méjèèjì ó wá papọ̀ ó wá bí àṣà àti àbẹ̀rẹ̀dá olè tó túmọ̀ sí wípé tí gbogbo wa náà tí a bá fẹ́ rí àṣà àti ìsìlámì àtàǹsọ̀ yìí tá a bá fẹ́ fi sára àwọn ọmọ wa àbáwa náà fẹ́ ṣègbìyànjú ó sodo sí wa láà a gbúdọ̀ wo àwọn ọ̀nà méjèèjì yìí afọ́wà àṣẹ ìsọ́ọ̀lẹ̀ ibn Abdullah al-Husayni kọlọ́wọ́ bá kí ó bá foríjì kó bá yọ́nu síra ìgbà táwọn fẹ́ gbé ọ̀rọ̀ yìí wọ́n mú wá nínú ọ̀rọ̀ wọn wípé ọ̀nà wo ni a lè fi jẹ́ mùsùlùmí gidi ọ̀nà wo ni a fi lè ní ẹ̀kọ́ ẹ̀sìn tí ẹ̀kọ́ ẹ̀sìn yìí tí ó lapa nínú wa wa táwọn èèyàn lè máa tọ́ka sí wa wípé a ẹ̀sìn lapa lára rẹ̀ wọ́n ní àkọ́kọ́ àwọn èèyàn tí a gba ìmọ̀ lára rẹ̀ àwọn olùmọ̀ tí a kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ wọn wọ́n gbọ́dọ̀ ní ìròyìn méjì kan alákọ̀ọ́kọ́ náà alifada òní ìfada wọ́n ní shaykhun mufidun nasihun àkọ́kọ́ alifada wàyíyà al'ahliya bil ilm fayakunu mimman urifa bitọ́lá bil ilm wa talaqi hatta adraka fàfọ́rọ̀ له ملكة قوية. tuntun ẹni tá a fẹ́ lọ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí náà nígbà tá a ti mọ̀ wípé in tí ìjẹ́ mùsùlùmí wa tó fi lè yanjú tá a fi lè ní lórí ìmọ̀ òun ló ti bẹ̀rẹ̀ gbogbo aná ti wá gbọ́n bàbá náà ti gbọ́ ọfẹ́kọ̀mọ̀ òun onímọ̀ ta ẹlòmí ń bẹ bẹ́ẹ̀ látara àwọn òbí tí wọ́n bí ọlọ́run ò ní kí ẹ̀sìn ó yé wọn tó ọmọ náà padà wá pàdé àgbọ́yé ẹ̀sìn bóyá nílé ẹ̀kọ́ ni àbí níta ni òun náà wá wò wípé a gbọ́dọ̀ nímọ̀ àkọ́kọ́ tó o gbọ́dọ̀ kọ́ ronú sí ni pé ọ̀dọ́ ta ló ti fẹ́ gba ìmọ̀ torí pé kì í ṣe gbogbo ìmọ̀ náà ní máa wúlò wíwúlò ìmọ̀ ó tún ní í ṣe púpọ̀ pẹ̀lú ibo la gba ìmọ̀ yìí làfà wa sọ pé àkìfà ẹni tí a gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí a lè fọwọ́ gbáyà tá mọ̀ wípé ẹni tó nímọ̀ ni a sì ní sọ pé nìkan wá ó nímọ̀ àfi kí a lè sọ wípé ó wá mọ̀ láwùjọ lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó mọ̀ pèpè ìjà àfàgbà ìjẹ́ olùmọ̀ ṣùgbọ́n yóò ṣòro fún yín láti lè tọpa pé ìgbà wo ló wá mọ̀ ta ni àfáà rẹ̀ níbo ló ti kẹ́kọ̀ọ́ látara àdí eléyìí láti wá àgbọ́yé ẹ̀sìn èyí tó yanjú a gbọ́dọ̀ sì gbìyànjú wípé a wá ìmọ̀ lọ́dọ̀ ẹni tí ọkàn balẹ̀ wípé in tó fẹ́ kọ́ wa yìí ó mọ̀ ó sì yé òun náà sì gbà á láti di tó yanjú eléyìí òun ni àkọ́kọ́. wọ́n ní kejì fàwọn ha òun náà ní kó ṣe wípé ẹni tá a fẹ́ gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí yóò mọ̀ jẹ́ ẹni tó lè jẹ́ àkọsí dáadáa fún wa nítorí mí ń bẹ olùmọ̀ mí mọ ìmọ̀ ìmọ̀ yìí yi lóòótọ́ béèyàn bá ń gbọ́ lẹ́nu rẹ̀ èèyàn mọ̀ gba ìmọ̀ ṣùgbọ́n lílo ìmọ̀ kò sí ti sọ ó ní afọ́ àwa ìmí ọlọ́run bá sọ̀làhíyàtù ṣéèkì ìpìdá ìbì yìí agbọ́dọ̀ rí pé ẹni tàà fẹ́ gba ìmọ̀ yìí látara rẹ̀ ó jẹ́ ní tí a lè kọ́sì ẹ̀ wà lè tìdá ìbì hàbì bí ṣe ń ṣe nǹkan alìmọ̀ṣẹ́bò náà ṣe ń ṣe wàdẹ́lì ìwà sáǹtì yìí sáǹtì tábánìyàn ní sáǹtì ni pé nínú ìwà nínú ìṣe ẹ̀ríra ẹ̀ríra rẹ̀ irú àwọn èèyàn báwọn kò láti èsì bóyá wà fúnra wa la fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ni àbó bìí gẹ́gẹ́ bí àkòrí tá à ń sọ̀rọ̀ lórí òbí ó kẹta irú èèyàn bẹ́ẹ̀ láti ní kí ọmọ òun kẹ́kọ̀ọ́ torí pé bí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ṣubú òní ilẹ̀ àti gbọ́wọ́ àti kọ́mọ lọ lé kí ṣùgbọ́n sọ́pọ̀lọpọ̀ lé kí àbí ọ̀pọ̀lọpọ̀ ibi tó mọ́ ti fẹ́ lọ kẹ́kọ̀ọ́ yìí ṣé gbogbo ń táà ń sọ yìí tó ń bẹ lára ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ ìdí nìyẹn tọmọ mi bá padà wá jáde níbi ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ yìí ìmọ̀ kó súnmọ́ ṣàṣejù látara ibi tó ti gbà àbí kó máa ṣàṣe ètò látọ̀dọ̀ àwọn tó ti gbà nínú àwọn ojúṣe ìtòbí gbọdọ̀ kí ẹ̀sìn tá a bá fẹ́ kí ẹ̀kọ́ ẹ̀sìn lílo ẹ̀sìn yíhàn síta gẹ́gẹ́ bí ọmọ tó yanjú nínú ẹ̀sìn òbí gbúdọ̀ kíyèsí nǹkan ga níbo ni ọmọ ti fẹ́ gba ìmọ̀ rẹ̀ bákan náà òdákẹ́ wọ́n ní bákan ẹni tí ó tún kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó gbúdọ̀ jẹ́ ẹni tó sọ wípé ó gbúdọ̀ nímọ̀ màárífọ́tù wùbí ويعرف ما يصلح له وما يضره وفق التربية العلمية التي ذكرها الشاطبي في الموافقات wọ́n ní àfá yìí náà ọ̀tọ̀ ní kéèyàn ó nímọ̀ ọ̀tọ̀ ní kéèyàn a kọ́ ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa yìí tí ní gbogbo àwọn nǹkan yìí gbúdọ̀ kéèsì lọ́dọ̀ ẹni tó fẹ́ fi ọmọ rẹ̀ láti kẹ́kọ̀ọ́ ẹ̀ gbogbo èyí náà ni wọ́n fúnra rẹ̀ náà ló gbúdọ̀ kíyèsí kó o tó yan apá kan láàyò pé mo fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn torí pé pìlẹ̀ ta ajé wa ni pé gbogbo ẹni dẹ́sìn òye yọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùgbọ́n níbo ló ti kọ́ ọ̀dọ̀ ta ló ti kọ́ irú olùmọ̀ wo ló gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ òní máa ń fà lẹ́yìn táwa sọ wípé ẹlòmíì tẹ̀bẹ́lòmíì náà ní mẹ́ẹ̀sìn ọ̀hún náà ọ̀padà ìyàkuyà ni ìpìlẹ̀ lówó bí àwọn ẹni ìsáájú ṣe gbé kalẹ̀ tí a bá ń tọ̀ ọ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tí bá ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ó yẹ ká máa rí lúlú ẹ̀sìn náà lára wọn ṣùgbọ́n ìpìlẹ̀ táwọn sálà àwọn ẹni rẹ̀ ìsáájú tí wọ́n gbé kalẹ̀ a ti tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ kúrò bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n ṣáájú tí wọ́n bá ń gbé iṣẹ́ kẹ́sì òye àwọn ọmọ wọn àwọn nǹkan yìí ni wọ́n máa tọ̀ òun ni wọ́n máa ń wò òbí tó mú ọmọ láti lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn

tí a fi lè jẹ́ kẹ́sì òye wa àti kó yé ọmọ wa a gbọ́dọ̀ kíyèsí nǹkan méjèèjì ìntàfẹ́ kọ́ nínú ìmọ̀ yìí sóyè àkọ́kọ́ mi ẹlẹ́ẹ̀kejì ẹni tá a fẹ́ kọ́ ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ yìí sẹ́ni tí a lè rí láàrí kọ́ṣe ni intóun náà ń kọ́ wa ń tóun náà ń lò ó bákan náà lábẹ́ eléyìí náà ìjó tiẹ̀ tún mọ ọ̀nà tá a fi kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ tí kéwòfin ní pààyàn lórí ẹlòmí ń bẹ níjọ́tọ́ ọmọ kọ́ bá kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo nǹkan tí ó pa lórí kò ní ọ̀kọ̀kọ̀ ìmọ̀ ń bẹ lóòótọ́ ṣùgbọ́n nǹkan tí ó pa ọmọ yìí lórí tí yóò padà sínú ilé tí wàá lọ́mọ ṣẹlẹ̀ láàrin òun àtàwọn òbí láàrin òun àtàwọn ọ̀rẹ́ láàrin òun àtàwọn ojúlùmọ̀ ìjọ ọ̀kọ̀kọ̀ náà ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí ìpìlẹ̀ yìí wọn làwọn afá ti ṣàlàyé nípa àkàtì òbí gbúdọ̀ wò gẹ́gẹ́ bíi àwọn nǹkan tá kíyèsí níbi pàṣẹ jẹ́ kí ẹ̀sìn ìyá àwọn ọmọ nígbà tá a bá ti wo ibi táwọn ọmọ owó ti kẹ́kọ̀ọ́ tí a sì ṣiṣẹ́ lórí bọ́ọ̀mù ó ṣe lo ìmọ̀ méjèèjì yìí ó ti wá papọ̀ sọ́dọ̀ àwọn olùmọ̀ méjèèjì ti wà lára wọn àwa làwọ̀ wà á tẹ̀sà olùmọ̀wó ní méjèèjì yìí papọ̀ sí lára káwa ti ọmọ wa sírú ọ̀dọ̀ rẹ̀ níbẹ̀ tọ́mọ wa bá ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò máa kọ́ lílò náà bí jẹ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ni ó máa kọ́ lílò bí jẹ́ ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà ni ó máa kọ́ lílò eléyìí nìkan tí àfáà Abdullahi bin Mas'ud radiyallahu anhu náà fi nípa òtí nílẹ̀ ìmọ̀ wàlẹ̀ àbàlẹ̀ látara ọ̀dà ní sọ́lá àṣẹlẹ̀ ń dábí kẹ́kọ̀ọ́ lórí báwo ni ẹnìkọ̀ọ̀kan wa náà tá ń gbẹ̀gbẹ̀ pé èmi náà fẹ́ ní mẹ́ẹ̀sì èmi náà fẹ́ jẹ́ olùgbà èmi náà fẹ́ jẹ́ ni tí wọ́n máa tọ́ka sí tọ́rọ ẹ̀sìn bá délẹ̀ ọ̀nà táwọn ẹni ìṣáájú tọ̀ yìí ó ní kò fi ní dojúrò bó dojúrò láwùjọ wa lẹ́nu ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ọ̀nà táríjú nàìjíríà wàlẹ̀ ń tẹ́sílùkù màsàlíkà ìnà sẹ̀fínà tàlá tẹ̀jìrí alẹ́ gbogbo aná àlẹ́ afẹ́ dàbí àwọn ẹni rẹ̀ ṣáájú àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n nímọ̀ tí wọ́n lò mà tọ́lọ́pọ̀ àlùbáríkà sí ìmọ̀ wọn tí mọ̀ wọ́n ṣàǹfààní fún wọn tó ṣàǹfààní gbogbo ayé afẹ́ dàbí tí wọ́n ṣùgbọ́n ojúpọ̀nà tí wọ́n tọ̀ àtọ̀ bí wọ́n ṣe rìn àárín bí wọ́n ṣe lo gbá ìmọ̀ bí wọ́n ṣe lo ìmọ̀ àtọ̀ ojú ọ̀nà ọmọ ṣòro kí ọkọ̀ ojú omi kó tó máa rìn lórí ẹ̀pẹ̀ gbígbẹ́ látara àjẹ eléyìí àwọn nǹkan yìí kókó ni ta a bá ń sọ̀rọ̀ nípa tẹ̀kùrínù ṣàfihàn tó lè ṣe àlẹ́ báwo la ṣe fẹ́ ní ẹ̀wọ̀n tí ó máa yanjú nínú ẹ̀sìn ìrọ̀kọ̀ bẹ́ẹ̀ náà lẹni tí ń gbẹ̀gbẹ̀ kó fẹ́ wá mẹ́sìn báwo lo náà ó ṣe wúlò gẹ́gẹ́ bí àwọn ẹni orí sàtúnṣe wúlò pẹ̀lú mẹ́sìn àti ká padà sípò táwọn afáṣọ àwọn afáàtí wá kọ tíra lọ́kàn fún lórí àdáàbò tó ní bílẹ̀ ẹ̀kọ́ ẹjí bá ń wá ìmọ̀ àdáàbò ìfìyàrú ṣe ẹ̀kọ́ bá tí mọ́ tẹ̀sẹ̀ dákẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ojúṣe pàtàkì fún òbí tó fẹ́ kọ́ mọ òbí wo lẹ́yìn ló mọ kí ni tá a fi ń dá àfà dáadáa tọmọ wa lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ òbí wo ló mọ èèyàn arẹ wo lọmọ lè bá rìn tí yóò sì rí àǹfààní ẹ̀sìn látara rẹ̀ òbí wo ló mọ ilé ẹ̀kọ́ wo lọmọ lè lọ tí yóò wúlò tí ó sì ní pa ìsẹ̀mí ayé rẹ̀ àti ẹ̀sìn rẹ̀ tí ò ní para ìdí mi tá a fi lè mọ̀ wípé iṣẹ́ tó tóbi òní eléyìí ní àwùjọ wa abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kọ́mọ́tà ìsàmọ́ ìfọ̀káwà bọ́ wá sí ilẹ̀ kórí gbogbo òbí kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ̀ wípé iṣẹ́ ńlá ni ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló gbé gbogbo ló gbélé gbogbo bínà lè lórí o ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala bàtí ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa káṣí dáadáa táwọn òbí wa láti lè jíká mọ̀ wípé in táwọn òbí yìí bá ṣe lérí rírí àwọn ọmọ táwọn o náà ni ó jẹ́ sábàbí ẹ̀san fún wọn lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní wà fún lahuma janaha dhulli minar rahma wa qur rabbi irhamhuma kama rabbayani saghira kama rabbayani saghira ọlọ́run ní àwọn ọmọ yìí wọ́n máa bẹ lọ́n fáwọn òbí wọn pé ìrẹ́ ọlọ́run bá mi kẹ́ àwọn òbí mi méjèèjì kama rabbayani saghira gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ mi tí mo yanjú nínú ẹ̀sìn láti kékeré ẹ̀rí pọ́lọ́ wọn bá jẹ́ ká mọ̀ ń bẹ̀ wípé iṣẹ́ ojúṣe òbí òun ni kàmáàrọ̀ bàyá ni sọ̀gìrà ẹ̀mìnà tẹ̀lẹ̀yà òbí ni ọlọ́wọ́n bá fi nǹkan yìí tì sí gbogbo àwọn èyí tó kù nínú àwọn ọ̀nà tá a gbà máa ń yanjú tá a gbà máa ń wúlò láyé ọlọ́wọ́n bá kó gbogbo ẹ̀ sábẹ́ ìdarí ìtòbí ni òbí ni ó lo gbogbo ẹ̀ láti gbé kọ̀ọ̀kan yanjú òbí ni ó sẹ̀ sálẹ̀ ẹ̀kọ́ tí ó lọ òbí ni ó tẹ̀sà ẹni tí ó mọ̀ dáhìn òbí ni ó tẹ̀sà àwùjọ àti gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdí nìyí tí Islam fi dá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí padà sí ọ̀dọ̀ òbílẹ̀ yìí bákan náà níbo Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith afọwọ́ Abu Hurairah radiyallahu anhu wọn ni anabi sallallahu alayhi wa sallam anabi anabi sọlá rẹ sẹlẹ nínú hadith afẹ àbúrò rẹ anabi ní àpèjúwe mi sì ní ọdà ẹgẹ bíi bàbá sọba min haidu shafaq warafa àánú àti kí ọ̀rọ̀ yín kó pàtàkì lẹ́mí ni kí n máa ní ìfura mọ̀ pé wọ́n bí mí nípa yín ànábì ṣe àfiwé ànábì wá parí ẹ̀ pé kò àlè mọ̀kàn ń máa kọ́ yín mò ń kọ́ yín lẹ́kọ̀ọ́ pé kí ẹ máa gbọ́n tí mo sọ eléyìí tó kójú wọ̀nyí pé ànábì jẹ́ ká mọ̀ pé àti ojúṣe òbí alùwárì ojúṣe òbí òun náà ni bí ó ṣe sapá lérí bí àwọn ọmọ tó lọ́wọ́ bá fún wọn yìí bí wọ́n ṣe yanjú ìyanjú yìí wọ́n yanjú nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run yìí ni ó lè jẹ́ ká wúlò láyé torí pé gbogbo wúlò láyé pátá tí ẹ̀sìn bá ti kúrò ń bẹ̀ àṣà gbogbo ẹ̀ kí gbogbo òbí kọ̀ọ̀kan káti lọ ma mọ̀dájú wípé ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala yóò mọ̀ fi wọ́n lè lò fìdọ̀gbà kíá kí a má rí ojúṣe ńlá yìí lérí rírí àwọn ọmọ wa tí wọ́n fi yanjú níyanjú èyí tó wúlò nínú ẹ̀sìn ká má rí ojúṣe yẹn sí ojúṣe nàmbà fẹ́ ojúṣe ẹ̀sìn téèyàn lè tara rẹ̀ wà lùjẹ́ náà ojúṣe ẹ̀sìn tọmọnìyàn lè tara rẹ̀ ìdùnnú ọlọ́wọ́ba النبي صلى الله عليه وآله وسلم أن أبي سفوى عبد الله وما عمر رضي الله عنهما النبي صلى على كلكم راع وكلكم مسؤول عن رعيته gbogbo yín pátá ni adáran jẹ gbogbo yín náà sì ni a bí ilé rẹ̀ lórí bẹ́ẹ̀ ṣe dáran jẹ sí ọ wà rọ́jùlù rọ́rin aláàmìlẹ̀ tí báálé ilé adáran jẹ ló jẹ́ lórí àwọn ará ilé wọ́n wọ́n mọ̀ sí olùhánihùn ọlọ́run bí ilé rẹ̀ nípa rẹ̀ bákanáà wàlmọ́rà àtùrọ̀ ìyẹ́tún aláàbẹ̀ẹ́sì bá àlìyà wà wọ́lẹ̀dì obìnrin gẹ́gẹ́ bí ìyàwó nulé adarajẹ̀lú náà ọlọ́wọ́ bí léèrè nípa nulé ọkọ rẹ̀ àti báwo ló ṣe mójútó àwọn ọmọ rẹ̀ sí wáyà mọ́túwúlẹ̀tún àná ọlọ́wọ́ bí léèrè nípa àwọn àdéhùn mọ́tẹ́fọ̀kùnà rẹ̀ so ilé bá sọ wípé gẹ́gẹ́ bí

وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ní tá máa bẹ̀rẹ̀ ọ̀lẹ́ lórí o náà ní wípé báwo ni àwọn ọmọ wa báwo ni ó sì jẹ́ olùbẹ̀rẹ̀ ọlọ́ báwo ni àwọn ọmọ wa báwo ni ó sì wúlò nínú ẹ̀sìn ọlọ́ àpèjúwe èyí tó yanjú ó ń bẹ fún wa látara Abdul Salih Luqman ẹrú sọ ọlọ́run dáadáa Luqman gẹ́gẹ́ bí bàbá rí ọlọ́run bá ròyìn rẹ̀ ní Al-Qur'an Al-Karim yàbá lọ́nà sọ́tù Luqman ẹ̀rì pẹ́ta bá káyà láti ibi tí Luqman tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe wà sí fún ọmọ rẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run wa ti qala Luqman libnihi wa huwa ya'iduhu ya bunayya la tushrik billah ní ojúṣe tó pọ̀ láti ṣe Lukman ń tó kọ́kọ́ lọ ó pè ọmọ ẹ̀ka yìí ó ń ṣiṣẹ́ lórí ojúṣe ètò ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó là ọlọ́run lórí ọmọ ó wá kọ́ ọmọ yìí lẹ́kọ̀ọ́ ní àwọn ọ̀nà bí ọ̀nà mẹ́jọ òun ló fi bà sọ̀rọ̀ òun ló fi ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àtàdírò anishirk ó kìlọ̀ fún nípa ọ̀rọ̀ ẹbọ inna shirka la zulmun azim pé ẹbọ àbùsù tó tóbi ni o bàbá wo ló fẹ́ ṣe wá sí fọmọlẹ́nu pẹ̀pọ̀ ọ̀dà ṣé nígbà tó jẹ́ pé bàbá gan òun gan ló ń tú láàṣì ọmọ tó ń lé ọmọ kúrò nínú ilé nítorí pé ọmọ kọ̀ ìgbé kan sí gbẹrẹ tó ńlá nítorí ọmọ fi ṣẹ tó fi lé ọmọ ìdárẹ̀ ìmúlẹ̀ tó ilé láti lè mọ̀ wípé nǹkan tó wọ́ ó pọ̀ ọlọ́mọba Allah subhanahu wa ta'ala ọmọdé ìsàlẹ̀ ìwọ̀ká wa Luqman ó kọ́kọ́ ti wá àti sheik fún ọmọ torí pé eléyìí ni ojúṣe àkọ́kọ́ tí òbí kọ̀ọ̀kan gbúdọ̀ sọ fún ọmọ rẹ̀ anabi Ibrahim alayhi salatu wa salam ó náà ń sọ wípé òun bí ọlọ́run ọba subhanahu wa ta'ala kọ́lọ́run ọba èmi àtàwọn ọmọ mi wọ́n ti wálẹ̀ tí ó bọ́sà so eléyìí túmọ̀ sí wípé Lukman ó ń jẹ́ kí ó yí àwọn ọmọ rẹ̀ wípé ayé sẹ́bọ̀ òbí mélòó ló pe ọmọ kalẹ̀ tí ń ṣe wà sílẹ̀ yìí nínú àwọn ojúṣe òbí lórí àwọn ọmọ nìyí bákan náà ó tún ṣàlàyé ọ̀rọ̀ bí rúlọ wà lè ti ṣe dáadáa sáwọn lẹ́yìn àìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ṣíṣe dáadáa sáwọn òbí méjèèjì bákanáà mọ̀rọ́kọ́ bá fi máa iyẹ̀ tìlá kéèyàn ọmọ ẹni fura wípé kò síbi téèyàn wà tọ́lọ̀wọ̀ ríyàn ẹlẹ́ẹ̀kẹrin ìkọ́mọ̀tì sọ̀lá pàtàkì ìmọ̀ kírun bákanáà ẹlẹ́ẹ̀kẹrin al-amru bil ma'ruf wa nahy anil munkar ká máa pàṣẹ dáadáa ká sí at ìmọ̀ gbéraga àti ìbáṣepá àwọn nǹkan wọ̀nyí ẹwàdú tí Lukman tọ́bọ̀ bá rẹ̀ sọ so láti lè mọ̀ wípé in tí òbí fẹ́ kọ́ ọmọ ojúṣe òbí lórí bọ́mọ ó ṣe yanjú nínú ẹ̀sìn kì í sọ̀rọ̀ wípé graduate lọ́mọ mi kì í sọ̀rọ̀ wípé ọmọ mi tẹ́wọ́ yìí gbọ́n jí lójú oorun yọ́mọ̀ rẹ̀ kódà hibzul Quran yá Quran yé àwọn èèyàn ti sọ́ ọ̀rọ̀ competition ibi ọmọ ẹ̀kẹ́ mélòó lọ akọ̀rán ọmọ tèmi onáti akọ̀rán ọmọ tèmi onáti akọ̀rán kí ni àǹfààní kọ̀rán tó máa ti tún sìgá tí ń mú gbó tàǹbà níbi zìnà tàǹbà níbi ìyàpàṣẹ ọlọ́run kò sí tó fà á ju wípé ìpìlẹ̀ nǹkan yìí gangan àdìfojúrí náà ẹnì kọ̀ọ̀kan wá gbọ́dọ̀ jẹ́ kó wa wípé tó fẹ́ sára ọmọ kì í ṣe nǹkan ẹyọ olóògbé kọ́lájọ́ káàfì lè sọ wípé ọmọ yìí o ó yanjú nínú ẹ̀sìn Islam ọmọ yìí ṣe fọkànbalẹ̀ lélẹ́rí nínú ẹ̀sìn Islam ọmọ yìí sì lè jẹ́ àríkọ́ṣe dáadáa fún gbogbo mùsùlùmí ní gbogbo àìsàn bàbá rẹ̀ eléyìí ojúṣe tó tóbi rẹ̀ tí ọlọ́run bá wá subhanahu wa ta'ala tó fi kọ́ òbí lọ jẹ̀mọ́ bójúṣe yìí ṣe wá tóbi tó yìí ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò fojú rí náà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí mi tiẹ̀ tún gbà wípé kò tó níṣẹ́ lẹ́ẹ̀fì máa rí bàbá ti lọ láàárọ̀ ìyá náà ti lọ láàárọ̀ wọ́n dà wọ́n yìí lẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àìmọ̀ ojúṣe yìí ní ojúṣe tó tóbi àìkásí tọ́lọ̀ ó bí wá lé ìgbàjọ́ ìjà kí á mà ó ti kọ́pọ̀lọpọ̀ òfin tí wo àwùjọ wa àwọn nǹkan kan bẹ tó ṣokùnfà ìtòfin mẹ́rin lọ́pọ̀lọpọ̀ ìdílé tọ́pọ̀lọpọ̀ òbí tí wọ́n rí àwọn nǹkan wọ̀nyí ṣe bó ti tó àti bó ṣe yẹ ẹlòmí tí wọ́n bá bí léèrè yóò ní alhamdulillah ọmọ ọ̀hún mùsùlùmí ni wọ́n kódà àwọn kírun eléyìí ò ti tó àkọ́kọ́ nínú tó ṣokùnfà ìfàsẹ́yìn fún ọ̀pọ̀lọpọ̀ òbí òun náà alìjáhalú ànìdín alìjáhalú ọ̀pọ̀lọpọ̀ òbí mi ń bẹ wọ́n ṣàìmọ̀ kan nípa ẹ̀sìn ìtẹ́sì sọ gangan kò yé wọn fàkùdù ṣe ìlà òpin ẹni tí ó sì ní nǹkan bó ló ṣe fẹ́ fún ẹlòmíì òbí ta ní kó mójútó ọmọ kó fún ọmọ lẹ́sìn kọ́tọ́ ọmọ tọ́nà bọ́ mú ṣe ní ẹ̀sìn òun gangan fúnra rẹ̀ yẹ́sìn òun sì náà yẹ́sọ̀rọ̀ bọ̀lọ́kọ́mù ohun òtí láàáyò sọ́lì ohun bèèrè kírun láàáyà súnmù ohun bèèrè gbáwẹ̀ gbogbo àwọn nǹkan tẹ́sì lọ́rọ̀ ẹ̀yàn kò sí kàkà fún jama irú òbí báyìí bó o ó ṣe fẹ́ wúlò fún wa àwùjọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì man yuridu Allahu bihi khayran yufaqqihu fid-din gbogbo ẹnikẹ́ni tọ́lọ́n bá ti ro dáadáa táyé àtìta kìyàmọ̀ tọ́lọ́n bá rò ntọ́lọ́n ṣe fún náà yóò fún àbòyẹ so ìdí ni tó fi jẹ́ wípé òbí tóun náà fẹ́ kí ẹ̀sìn ó yá wọn mọ̀ ọ́n bó tilẹ̀ jẹ́ pé bá ń sọ nípa àgbọ́yé ẹ̀sìn yìí ìtàgbé àgbòyé ẹ̀sìn in tó ń pè lágbòyé ẹ̀sìn ọ̀tọ̀ in tí ń dàgbòyé ẹ̀sìn gangan ọ̀tọ̀ eléyìí ó ń ṣokùnfà ìdààmú àti fìtínà àwọn àfáà olùmọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ in tó bí ní ìgbóyé pé àwọn àfáà ẹ̀sìn ọ̀tọ̀ làwọn èèyàn àwọn òpìdán ló kàtà fà àwọn ọ̀sẹ̀bọ òun ló àwọn tí wọ́n ń pe àlùjẹ̀nú olópàtàkà àwọn tí wọ́n jẹ́ olùmẹ̀ẹ̀sìn gángan kò rí wọn sí olùmẹ̀ẹ̀sìn bọ́ọ̀lù ìfẹ́lá eléyìí a máa ṣokùnfà làásìgbò láàrin ọmọ tí ń jẹ̀ràn pé mo fẹ́ gbàgbọ́ yẹ̀sìn àti òbí tóun náà jẹ́ pé tóun gbọ́yé pé ń jẹ́sìn ó yàtọ̀ sí ìtọ́ ọmọ gbọ́yé pé ń jẹ́sìn eléyìí máa ń ṣokùnfà fìtínà àtàgbọ́n ẹni yé láàrin òbí àtọmọ nígbà mi àlùjáàlú àìmọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi kọ́lọ́wọ́n bá kó sọ wọn bẹ́ẹ̀ kódà nígbà míì òbí mi àti ẹ̀ tún máa jẹ ọmọ nípa láti yàpá ṣọlọ ṣùgbọ́n ẹbí rẹ̀ kọ́ kò yé

ọlọ́run ní táwọn òbí tí wọ́n bá wá ń jẹ ọ́ nípa tó ń fò òró rẹ pé kó pa nǹkan ní ìpọ̀ mọ́ ọlọ́run ọlọ́run ní tó bá ti dìgbò inú wọ́n tẹ̀lé wọn lórí èèyàn àmọ́ o gbogbo dáadáa tó máa máa ti sóbì láyé òwúrọ̀ máa ṣe fún un àkọ́kọ́ àyìnmọ̀kan a máa jẹ́ kó bí ní kó ta sí àgẹ̀rẹ̀ kó mọ̀ mọ̀ ìyàtọ̀ láàrin kílẹ̀sì àti ìdí ìṣẹ̀sì ìdí ní wàá máa fòrò ọmọ sí ẹlẹ́ẹ̀kejì àìmọ̀ kí ni ìdí tààfin bímọ ọ̀gọ̀rọ̀ àwọn òbí mi wọn ò fẹ́ mọ̀ kí ni ìdí tààfin bímọ tọ́bá bí òbí mi léèrè òun bímọ nítorí wípé tó ń bá dàgbà kọmọ yóò lè kọ́lé fún kó lè ra mọ́tò fún kálí máa sọ pé ọmọ rẹ̀ náà lọ́wọ́ àbí ọmọ rẹ̀ náà lọ́wọ́ àlọ́hùn ọmọ ẹni kọmọ fìyì sí ńlá ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìdí wọn sọ náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròrí Islam tó yanjú eléyìí ó ń bẹ nínú ẹ̀mí kìí tóun gan ni kókó nta àfi bímọ lọ́pọ̀ tẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìdílé mi gbogbo ọ̀nà tí ó gbà rí ọmọ ọ̀nà tayé nìkan náà torí pé ó ti ní àfọkànsùn tí ọmọ yẹn bá wá gbégbésẹ̀ kan tó fẹ́ tako àfọkànsùn òbí òun lórí ìtayé kódà kó ṣe gbégbésẹ̀ tẹ̀sìn òbí òun nígbà fún òbí yìí ṣe tán láti sacrifice ẹ̀sìn nítorí àfọkànsùn tayé tó ní lórí ọmọ eléyìí nínú àwọn nǹkan tí ń fa làásìgbò wàhálà láwùjọ wa lẹ́yìn ayé òbí ẹ̀yìn ẹjá ti fi ká kéèsì ìdílé mùsùlùmí bàbá mùsùlùmí ìyá mùsùlùmí ọmọ bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ ọkà nursery ọkà primary school ó jáde secondary school ọwọ́ university ó parí first degree wọ́n wá bí léèrè wípé ìjọ olè ka Al-Qur'an ó lóun mọ Qur'an ká torí kò wọ́n lọ lè kéwù inna lillahi wa inna ilayhi raji'un kò yára lẹ́nu ìntòbí yẹn bá bàrà olókì síwájú ẹ wo ọdún tó kọjá so eléyìí àdánwò tó tóbi láwùjọ tàbá kó ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí kódà ìdílé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì tí wọ́n ń ṣàfihàn ìmọ̀ ẹ̀sìn sọ́dọ̀ ẹ kẹfìn wípé tayéhùn náà ni à ń tì síwájú títí ẹ̀sìn tó wá ń tẹ̀lé tí ìgbà míì ń bẹ tẹ̀sìn gan náà bọ́ lè bọ́ sọnù ọbọ̀ sọnù kí tayéhùn ṣàdúró kálímọ̀ sọ pé ah tẹ́bá rí first born rẹ̀ Harvard University òun ló mọ̀ wá tẹ́bá rí second born òdó òun ni mọ̀mọ́ kí n déédéé o àmọ́ tàbá sọ̀rọ̀ nípa the best student ní faculty of medicine college of medicine ọmọ rẹ̀ yìí ni ọdún ọmọ yẹn o kì í ṣẹ̀ṣẹ̀ dáadáa o àmọ́ ọ̀tẹ̀ lọ eléyìí mùsíbà tó tóbi ní láwùjọ ń kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ìdílé mùsùlùmí àwọn ọmọ wa lọ nínú tayé kò wá ní sí nǹkan kan tí ó yẹ wà nínú ẹ̀sìn wọn ò ní mọ nǹkan kan nínú ẹ̀sìn gbogbo ojú tẹ́sìn máa fi ń wo nǹkan wọn ò ní máa fojú ẹ̀sìn wò ló kọ nìkan ni ó wà ṣùgbọ́n nírò yìí wọn ò lè jẹ́ mùsùlùmí tó yanjú nígbà tí máa ṣe nǹkan in tí ó jẹ́ ìlànà èyí tó yàtọ̀ sí Islam yẹn òun ni ó máa wù wọ́n ju ìlànà èyí tí Islam gbàgbé kalẹ̀ lọ ẹjá wo bá ti ń sọ̀pọ̀lọpọ̀ gbéyàwó láwùjọ wa lẹ́yìn òbí mi gan ọmọ sọ fún ọdún mo ti fẹ́ kó o ṣe ni ọmọ sọ fún bàbá ah, ẹwà yóò ṣe báyẹn ẹ jẹ́ ká ṣe báyẹn ṣe ń ṣe ọmọ tó ṣì fún gbogbo àsìkò kò sí ayé ẹ̀dá wọlé wọlé yálà ọmọkùnrin ní àbọ̀mọbẹ̀rin ṣùgbọ́n mi èyí tó bá wá fẹ́ ṣẹ̀sìn gbogbo ìnira òníwó fìkà nítorí wípé òbí òun kò rí pé bíbímọ yìí kí nìdí tá à ń torí ẹ̀ bímọ ọ̀pọ̀lọpọ̀ òbí láwùjọ wa lénìí bóyá látara ètò ọrọ̀ ajé ni o bóyá látara òṣì ni o bóyá látara àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni o àbí látara ìdí míì ọ̀pọ̀lọpọ̀ òbí wọ́n ju ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́yìn lórí ọ̀rọ̀ títọ́ kódà òbí míì láti sọ́kàn wípé tọ́mọ bá lẹ́kọ̀ọ́ ẹ̀sìn gan-an tẹ́sìn bá yẹ kò lè sórí rẹ láyé ó ń bẹ nínú àfọkànsùn òbí míì ọmọ wo ló lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ wo ló mú ẹ̀sìn lọ́kùnkúndùn tó wá wúlò láwùjọ kódà ní títún máa ń ba inú jẹ́ ńgbà mi èèyàn ó tún gbọ́ lẹ́nu nǹkan tó ṣe wípé ìmọ̀ ẹ̀sìn yìí náà ní fi ń jẹun tún gbọ́ báyìí náà ni gbogbo nǹkan pátápátá owó ọlọ́ọ̀bá wa yìí ọlọ́ọ̀bá wa olówà tá a bá ti fún àwọn ọmọ wa ní àgbóyé ẹ̀kọ́ ẹ̀sìn gbogbo èyí tó kù wọn ó máa mọ́lé lórí àṣọ wípé ọmọ wa wọn ò lè ní lọ kẹ́kọ̀ọ́ nípa medicine wọn ò lè lọ kọ́kọ́ nípa engineering wọn ò lè lọ kẹ́kọ̀ọ́ nípa pharmacy wọn ò lè lọ sí àwọn nǹkan ìkọ̀sẹ́ni tó sọ bẹ́ẹ̀ àmọ́ tí a bá fojú rí na ìpìlẹ̀ ìmọ̀ ẹ̀sìn fún wọn ìmọ̀ ẹ̀sìn tá a sì ń sọ yìí àti sọ síwájú ìmọ̀ ẹ̀sìn tí lílò náà bá rè tí méjèèjì yìí bá pé ìgbà náà làwọn ọmọ yìí ó wà wúlò fún wa wọn ó sì wúlò fún àwùjọ pẹ̀lú ọ̀nà títà tó tari wọn sí nípa ìmọ̀sílẹ̀ ayé eléyìí ni táwa mùsùlùmí fi sí yàtọ̀ ní islamic personality ló fi máa ń yàtọ̀ sí ọ̀dà personality láwùjọ lẹ́fì máa rọ́mọ mùsùlùmí tó bá yanjú tó bá ń bẹ lẹ́nu ilé iṣẹ́ kan wọ́n mọ̀ yàtọ̀ á kàfà tó bá di ọ̀rọ̀ kákówó jẹ wọn ni á ẹ̀mẹ́gbèrè wájú ẹ̀ jọ̀mọ́ ṣé kò ní ìdí owó ni ẹ̀sìn ló yè ló fi mọ̀ kóhùn ti di àárọ̀ ẹ̀sìn ló yè ló fi mọ̀ kó jẹ́ haram ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí ń bẹ ní òṣèlú ṣe báwọn èèyàn dé ń kówó jẹ yìí ṣe ń tẹ́sì sọ́nà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ mi ń bẹ nípò tó ga lẹ́yìn wọn ò fipò yẹn wúlò fún Islam lóòótọ́ ìmọ̀ wà ipò wọn orílẹ̀-èdè ó nípa wọn àwọn òbí náà fọkànbalẹ̀ lè rí wọn nítorí pé kí ni o ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn dára ṣùgbọ́n báwùjọ ṣe wá rí lẹ́yìn bí nǹkan iṣẹ́ wúlò tó bó ṣe ṣàǹfààní tó yìí ṣètọ́nù fi nǹkan bu àwọn èèyàn lójú lórí ẹ̀ àwọn èèyàn ò rí sí nǹkan pàtàkì àyàfi ọ̀rọ̀ ayé ayé ayé ayé ayé lérí ọmọ ó ní ọ̀pọ̀lọpọ̀ òbí ó ní wọ́n ń ṣe wàhálà lérí bẹ́ẹ̀ sì ni àtayé àtẹ̀sìn àtàlùkìyàmọ̀ yìí gbogbo ẹ̀wọ́ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala òun náà ní gbogbo ẹ̀ wà. eléyìí ó ń ṣokùnfà èyí tí kódà tí máa jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ mi ò tún wá lé wọn lé mọ́bì gbà ẹ̀sìn tọ́lọ́run ni mò ń ṣẹlẹ̀ ń gbógun tì mí ìkejì mi nínú àwọn tẹ́jọ bí wa oní fi ẹjẹ́ tì yìí lọ́kùnrin oní mùmùkúmu yìí ẹ̀tọ́ rẹ̀ sọ pé ẹ̀lẹ́kùrọ̀ nílé ó sì lè wá jẹ́ pé òun tó ń kírun déédéé

èyí tí máa ń ṣokùnfà fìtínà yìí òun náà ni kí òbí kí ó máa fi ara ní ọmọ lérí wípé òun fẹ́ tún ṣe lórí ibi tó kù sí ìgbà míì ń bẹ ọmọ lè kù síbi tó kù díẹ̀ káàtó tó ìgbà fẹ́ tún ṣe the risk pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ mélòó mélòó ni ọmọ dáa fẹ́ tún ṣe tó ìpé ọ̀nà tá a fẹ́ fi tún ṣe òun ó padà tún wáyé kọ́mọ yóò tún yàpá yìí mọ́ ẹ̀ lọ́wọ́ gbogbo òbí tún gbọ́dọ̀ kí èsèlè yìí náà káyẹ kọ́ṣà anábíwá muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀jẹ̀ ká wo àrọ̀bíyùn lágbàá oko ètò wọnú mọ́jìk lẹ́sùn anábí sallallahu alayhi wa sallam fọwọ́ anábí sallallahu alayhi wa sallam wọ́n làwọn anábí mẹ́bàlásì lárúbọ̀ oko kaba wọlé ọba tọ̀sí ní mẹ́bàlásì. àwọn sàhábà wọn bá ń títí tó fi parí ìtọ́ rẹ̀ nígbà tọ́ ìgbà tán anábí sallallahu alayhi omi náà dà sí tọ́ anábí wá pè lẹ́nu wá sọ́la ẹgbẹ́ mọ́sálásí níbí ìṣá ìdìtọ̀ mẹ́bí kọ́ lẹ́wọ̀ ká mú eléyìí náà látara mẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam gẹ́gẹ́ bí àlùmọ́ṣe wa ọ̀pọ̀lọpọ̀ ọgbà míì ọmọ lè fi àìmà ó lè fi wà ó lè fi ìjọmọdé ó lè fi wà ó lè jẹ́ pé lábẹ́ kún gbàgbọ́ yẹ́sìn ìgbà míì ń bẹ ó sì lè jẹ́ pé lábẹ́ pé in tó ṣe ò dáa kódà nínú ẹ̀sìn àmọ́ tí a bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí a bá fi tún ṣe kọ́mọ́ wàá jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ó tún wá tún wá fẹ́ burú ju àti ilé ìtọ́ṣẹ́ lọ gbogbo òbí náà gbúdọ̀ kí táwọn nǹkan wọ̀nyí nítorí pé àwọn Aisha rọ́bì ọlá àmì àpọ̀lọ́wọ́n bá kọ́bá ayọ́ nìsọ wa wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha rafiq yuhibbu rifq fil amri kullihi ọlọ́wọ́n ó tún tẹ̀síwájú ó ní àná sọ́lọ́ àwọn sọ́lọ́ sọ pé iná wọn arọ́fíìk yóò ṣe bú rísk wà yóò fi àlà rísk máa là yóò fi àlà lọ́rùn wà máa là yóò fi àlà máa ṣe wà. ọlọ́mọba Allah subhanahu wa ta'ala nǹkan nǹkan ní tó ń rò pé ìpáǹde lọ́fẹ́ fi ṣe tó bá gbọ́ ọ̀nà pẹ̀lẹ́ kùtù gan ó tún lè ràn kó tún padà rí nǹkan ọ̀ṣẹ́ ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ ọmọ ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó afẹ́ tún ṣe kàtúnṣe bèrè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí náà ó ṣokùnfà ọ̀pọ̀lọpọ̀ wàhálà láwùjọ alẹ́ àgbúdọ̀ bá wọn lò bèrè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti lè fi rí ọmọ túnṣe nígbà míì pàápàá jùlọ tó bá ń ṣe àṣejù wọ́n ń ṣàfẹ́tọ̀ lórí àwọn alámọ̀lẹ́ làbúdà nínú rẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ òbí mi níbi tó ti fẹ́ tún ọmọ ṣe nígbà míì tó tún wá tayọ àlà ọmọ wa tún wá yà pálẹ̀ nítorí yẹ kó yanjú nírọ̀rùn lọ́wọ́ àti wàhálà ọlọ́mọba sọ́wọ́n ọ̀tọ̀ wà níbẹ̀ bákan náà ipa tí àìní alqudwatun hasana àríkọ́ṣe dáadáa tí ọmọ máa ń rí lára òbí tẹ́mi ọmọ fi fà sára òbí tó àti ṣe yẹ ó tún di nǹkan tó parẹ́ láwùjọ wa lẹ́nu ọmọ fẹ́ máa rí àríkọ́ṣe lára àwọn tóbi máa ọmọ fẹ́ máa rí àríkọ́ṣe dáadáa nípa àlámọ̀ rí ẹ̀sìn lára àwọn tóbi ẹ̀kọ́ káwa so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó papọ̀ lérí tí ń ṣokùnfà àkóbá fún àgbọ́yé ẹ̀sìn bó ti tó àti bó ṣe yẹ àwọn ọmọ nínú ìdílé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ́sí ọba kéèsì ìdílé ọ̀kan wa tó bá wá rí báyìí ọmọ tóbi bá gbìyànjú láti lè rè ní rírè èyí tó pé nínú ẹ̀sìn tó yanjú àbí lọ́nà kan àbọ́nà míì ọmọ ò láǹfààní rírè tó yanjú yìí pẹ̀lú àgbóyé ẹ̀sìn tó yẹ kòròkó látọ̀dọ̀ àwọn òbí ẹ̀ ọlọ́nkàn ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ látara ibi títí ń kẹ́kọ̀ọ́ ni bẹ́ẹ̀ látọ̀rọ̀ àwọn olùmẹ̀ẹ̀sìn tó ń gbọ́rọ̀ wọn lọ́lọ́run fi ṣàánú rẹ̀ lásìkò tá wà yìí gẹ́gẹ́ bó ṣe wọ́pọ̀ tó bá wá rí bẹ́ẹ̀ kí ni àǹfààní ń bẹ fún òbí lórí tí ń bẹ fún àwùjọ lórí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ àti kí ni nǹkan tó gbọ́dọ̀ yé irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ torí ọmọ mìíràn náà ń bẹ látara wípé ọlọ́run ọba wa ta'ala ọlọ́run ní ká gbọ́yé ẹ̀sìn òye tí kò sì rí ìkúnlọ́wọ́ àwọn òbí lórí bọ́lọ̀ ti padà wá fi àgbọ́yé ẹ̀sìn yìí yé irú ọmọ bẹ́ẹ̀ wà máa ojúṣe tó gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ọmọ sáwọn òbí rẹ̀ yóò bá pàtì àgbà ní ṣe máa ilé iná túmọ̀ sí pé ẹ̀sìn tó ló yé òun yẹn ẹ̀sìn òye torí pé ẹ̀ lè sọ pé ẹ̀sìn yé nìkan lẹ́nìí kọ́ wá sọ wípé báwo ni ọ̀rọ̀ àwọn òbí ṣe jẹ́ so látara àdílé àǹfààní ńlá ni fòbí yálà ó gbìyànjú lérí àti fi ẹ̀sìn kọ́ ọmọ rẹ lọ́nà tó yanjú tó sì yè kórókó àbí ọlọ́wọ́n bá sàánú rẹ ọmọ rẹ ó salábàápàdé àgbóyé ẹ̀sìn nílànà súnà mẹ́sàn-án ọ̀rọ̀ sílẹ̀ látara ọ̀dọ̀ wà sí ẹwà tí ń gbọ́lẹ́nu àwọn àwọn olùmẹ̀sì tí wọ́n dúró dédé ọlọ́run wá ní kẹ́sì òye ìkíní kejì oríire ní fòjò nàbà mọ̀lẹ́ ọlọ́run bá wà lọ́sùn àkọ́kọ́ rẹ̀ òun náà ti ṣe dáadáa sáwọn òbí bí rúlu wa nílé ọlọ́run bá lọ́sùn hàn wọn tààlà ìgbà tó lọ́sẹ̀ mọ́ sọ̀rọ̀ nípa ṣíṣe dáadáa sáwọn òbí kélé iná ọmọ alọ́sọ́dọ̀ gbogbo ọmọ tọ́lọ̀ ń padà sàánú rẹ̀ tọ́lọ̀ ń fi ẹ̀sùn yé kó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala torí pé mọ̀ yuridillahu bihi khayran yufaqqihu fi ddin gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ro dáadáa rẹ̀ ọlọ́run fún lágbóyè ẹ̀sìn kó Allah subhanahu wa ta'ala kó wá fi dáadáa ẹ̀sìn kó fi hàn àwòrán kó fi hàn àwùjọ tó bá bàrà rẹ̀ eléyìí ni àpẹẹrẹ táàrí

ẹ ṣe dáadáa gbogbo ẹ̀dá pátá ẹ gbọ́dọ̀ sí nǹkan ní àfọlọ́ nìkan wọ́n bí lu wá lè dé ní ìsà lẹ́yìn eléyìí àwọn òbí ní méjèèjì ṣe dáadáa fún wa tí a bá wọ àyà yìí ọlọ́run ọba sọ wípé wá bí lu wá lè dé ní mìnẹ́yìnì ọlọ́run sọ pé àwọn òbí ní méjèèjì tí wọ́n jẹ́ mùmìnì àbí àwọn tó jẹ́ pé wọ́n gbọ́ súnà yé àbí àwọn tí ọlọ́ni wàbílwàlìdè lẹ́rùmú ọ̀sọ́bẹ̀ wàbílwàlìdè ní ẹ̀sà ó àtìlákọ̀ rẹ̀ ó sọ mọ̀tìlákọ̀ pé àwọn òbí yí méjì ìtẹ̀sẹ̀ dada fún ọwà fẹ́ẹ̀mẹ̀lì ìsà di wàlìdè ọlọ́run bá ní a ti sàsọtẹ́lẹ̀ fọ́mọ ènìyàn nípa àwọn òbí rẹ̀ méjèèjì hamalati umuhu ọlọ́run ọba ọ̀sọ́ wípé hamalati umuhu alimusulima alimumina alimusadayina ọlọ́run ọ̀sọ́ wípé a ti sọ àsọtẹ́lẹ̀ kẹsí dáadáa sáwọn obìnrin méjèèjì o torí pé àwọn obìnrin méjèèjì tó jẹ́ mùsùlùmí nìkan àbí àwọn ìyá yín tó lóyún yín tó jẹ́ mùsùlùmí ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run tú rẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá kádàrá ọjẹ́ ẹni tóbi wa eléyìí nípa pín àgbọ́yé pẹ̀lú ìyẹ̀wà gbogbo àgbọ́yé ẹ̀sìn èyí tá a bá gbọ́yé nínú súnà Ànábì sallallahu alaihi wa sallam ìtumọ̀ rẹ̀ ó gbúdọ̀ hàn lórí ìgbàgbépọ̀ wa pẹ̀lú àwọn tí wọ́n bí wa kódà kó ṣe pé tó yé wa kò yá àwọn tí wọ́n bí wa. Ànábì Ibrahim alayhi salatu wa salam sábàwọn nusratu Maryam tó ń ti wípé ọ̀sẹ̀ bọ̀ ni bàbá tó bí Ànábì Ibrahim alayhi salatu wa síbẹ̀síbẹ̀ tá a bá wo bá nàbí kan lù ṣe bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ìbá sọ̀rọ̀ èyí khitabun yufidu al-ishfaq ìgbọ́rọ̀ kalẹ̀ tó ń tó ń túmọ̀ sí wípé ah, ọmọ ìmọ̀ tó fẹ́ràn bàbá yìí púpọ̀ ẹgbọ́n ló kó ìrà lára rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ pé bàbá mi rèé tó ń ṣe lẹ́bọ ó ń bẹ̀ tá a bá ka al tá a bá wo tafsir dáadáa tá a bá wo àgbékalẹ̀ síyáàkì bí ànábì Ibrahim kó sí nípa bàbá rẹ̀ sọ́nà sọ́tún Maryam odidi ẹgbà mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó tò tẹ̀léra wọn lànábì Ibrahim ló gbọ́dọ̀ ya abati ya abati ya abati ya abati gbọ́dọ̀ ya abati ìtumọ̀ táwọn afọ́ nínú ẹ̀ náà fún ó yàtọ̀ sọ́dọ̀ àwọn afọ́ nínú bàálà àwọn òfó onímọ̀ náà àwọn ní yá àbátì ìtumọ̀ náà ní yá àbí torí pé táàwù yẹn ẹwà tún lè yá ibi táwọn onímọ̀ náà ò sọ̀mọ̀ ní ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afúnimọ̀ bàlágà àwọn sọ pé táwò yẹn kìí ti kọ̀ọ̀kan tàdédé wà níbẹ̀ kìí ṣe ẹwádùn nìkan ó tún ní ìtumọ̀ míì yóò fi dùn ìṣfà ó ń túmọ̀ pé àánú so látara àbí eléyìí tó ń tí bàbá ẹni jẹ́ kèfèrí tó ẹlẹ́bọ tó ọlọ́ọ̀ni kè kọ́lá àbírí ẹ lọ rántí gbà sí Ibrahim sọ fún bàbá pé ìyá àbẹ̀tì ìrẹ́ bàbá mi ọ̀mọ́ ẹ wò kán ẹlẹ́bọ ni o bàbá àti ẹ iṣẹ́ ẹlẹ́bọ o lè sọ pé sí òye dáadáa ṣùgbọ́n kì í ṣe ẹlẹ́bọ wàkùnlá òmà káwùlá kẹ́lìmà gbólóhùn alápọ̀nlé àwọn ànábì ọlọ́run àwọn sọ̀rọ̀bà àwọn ẹni rí tán ṣáájú wọ́n tó láti kọ́ sí fún wa ta bá ń sọ̀rọ̀ nípa pàápín àbóyé ẹ̀sẹ̀ èyí sọ pé anábì ọlọ́run yára bá ti bàbá mi ọ̀wọ̀ lima ta'budu ma la yasma wala yubsir wala yughni anka shay'an èéṣe tó fẹ́ máa jọ́sìn fún èyí tí ò gbọ́n tí ò rìnà tí ò lè ṣe ọláǹfààní kankan ya abadi ilé bàbá mi ọ̀hún inni qad ja'ani min al-ilmi ma lam ya'tika fattabi'ni ahdika siratan sawiya ilé bàbá mi ọ̀hún ìmọ̀ èyí tí ò sí fún ọ nípa ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ọlọ́run ti fẹ́ mi tẹ́sí kó gbọ́ mi kí n lè fi ọmọ náà ya abadi ilé bàbá inna shaytana kana lirrahmani asiya èsù tó rí yẹn ọ̀tá tó fojú hàn ló jẹ́ olùyapa àti ọlọ́run tó fojú hàn ní ìyá àbẹ̀tì ilé bàbá mi ọ̀wá ilé bàbá mi dáadáa inni akhaf ẹ̀rù ń páyà ẹ̀rù bà mí kí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí ó mọ̀ wàá fi ọwọ́ ìyá rẹ̀ gba ọmú kí wà ìsúnmọ́jọ púpọ̀ nínú náà yá àdámà àwọn àfáà wọ́n nígbà tánà bí Ibrahim tún fẹ́ sọ bí ó ní ìmì àkáàbọ̀ àyà mọ́sàkà àdáàbù mínà wàhálà ó tún lo rahma ìròyìn ọlọ́run ọ̀wá wípé àyà mọ́sàkà àdáàbù mínà wà ọlọ́run náà ní jẹ́bẹ̀ kọ̀ sọ pé àdáàbù mí ṣẹ̀dí ìdílẹ̀ ẹ̀kọ́ èyí tó gbé túmọ̀ ishaq àti tí ó fẹ́ràn bàbá rẹ̀ kàn kí bàbá rẹ̀ yóò parẹ́ eléyìí ẹ̀kọ́ tó tóbi fún wa bákan náà tí a bá ní kí a lọ wo àwọn sàhábà ọlọ́run bá kọ́ bá wọn lọ́sùn wọn báwo ni wọ́n ṣe bá àwọn òbí wọn lò nígbà tí àkóyè ẹ̀sìn òde ó ń bẹ nínú wọn àwọn tó bí wọn tí wọ́n ṣe mùsùlùmí ó sì ń bẹ nínú wọn àwọn tó bí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n rí ìṣe dáadáa sóbì ìmá gbìyànjú pé àníṣẹ́ àwọn òbí wa yìí náà kájọjọ wà lẹ́jẹ́ náà wọ́n rí ní pàtàkì ló kan ẹ̀mí wọn fún èyí ṣe ọmọ tí ọmọ tọgbà àwọn ah, bàbá yìí mẹ́lẹ́wọ́ ó ní bàbá ó ṣe wọ iná tí ó jẹ́ dùn fọmọ àfọwọ́ Abu Hurairah radiyallahu ta'ala anhu من كان إذا دخل البيت قال لأمه رحمك الله كما ربيتني صغيرا ولا فهو أبو هريرة tó bá wọ inú ilé báyìí tó bá pàdé ìyá rẹ̀ yóò sì ṣàdúrà fún ìyá rẹ̀ pé ọlọ́run bá mi kí ọ ju bó ṣe kẹ́mi gbà kékeré lọ fàtàkùlù ummu ìyá rẹ̀ náà yóò sọ pé wà á ń ta rọ̀hìmà kàlọ́ kàmà bàrẹ̀ tani kẹ̀lẹ́ ọ ọlọ́run ọba kó bá kẹwọ́ ọmọ mi ju bó ṣe ṣe dáadáa fún mi nígbà tí mo dògbò ìbò ṣe ń tọ́jú rẹ̀ ẹ wú ọ̀rọ̀ látọ̀dọ̀ ọmọ ìyá rẹ̀ káàdà àkẹ́kọ̀ọ́ tó dín eléyìí ní pápá pẹ́ṣúnà yẹn eléyìí ní pápá tóyàn bá gbòyẹ bákan náà afáwa ibn awo ahadu tabi'in ọ̀kan náà tabi'in na dátù umu farofa asauta wọ́n ni dọ́kàn ya rẹ̀ pé ó bá gbé ohun rẹ̀ sókè láti dáhùn ooo ó wá ń fún fanadi ó wá ń kábàámọ̀ gbá sóhun ah, ò tí ì ju ohun ìyá mi lọ báyìí kò sì yẹ ká máa gbé ohun wa ju ti àwọn tó bí wa lọ kí nìkan tó wá ṣe lórí tó ṣe yìí wà á àtàkùn ọ̀kọ̀bàtẹ́yìn kàfàrà ó sì lọ bọ́kùn lọ́rùn ẹrú méjì láti ṣe kàfàrà ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ṣèbí wọ́n múra kó fẹ́ nàyà rẹ̀ tẹ́ bàbá wa ti súnà nílé ẹ̀jẹ̀ yà náà àwọn èèyàn ní kájé kan máa rí lára wa tí wọ́n bá ń rí eléyìí òbí tí ó bá ń rí àwọn nǹkan yìí wọ̀lọ́ọ̀rì kò ní béèrè kò ní ṣùgbọ́n gbà tán kùtùlẹ̀ ti rí ọ náà tẹ́lẹ̀ wípé nígbà tó ń dọ̀bálẹ̀ ń gan fún wọn tó ń kúnlẹ̀ fún wọn gan ìpàdé lọ jẹ́ fún wọn òbẹ̀ kó bọ̀ fún wọn. tí a bá dún ní máa àwọn àdá àwọn àgbọ́yé ẹ̀sìn lódìdí kí ṣe ká kírun nìkan kí ṣe ká dárun bọ̀tí nìkan kí ṣe ká ṣe àwọn súnà yìí nìkan àwọn èyí gan odidi ni wọ́n wà bílù wà lédè nìfà odidi ni wọ́n ti ń túmọ̀ pé súnà yẹ̀yàn ti ń túmọ̀ pé ẹ̀sìn yẹ̀yàn àfáàwà alásán ti bọ́sàrí kó lọ́wọ́ bá kó bá yóò ní sọ àwọn ẹni rẹ̀ àwọn sálàfù wa dáadáa yìí kò sí bá a sọ pé súnà fẹ́ yà wà lé ní àwọn ọmọ tọ àwọn ìlẹ́yìn láyé kúlù mí na sọ́hìnlẹ̀lùwá máa rùn mí kì í jẹun nínú òun lòun wá lọ mú tí yóò sì wá sọ̀rọ̀ kó mọ́ ti wá lọ sẹ́ àwọn sálàfù wà ní. bákan náà gbogbo wa ní a mọ̀ Uwais al-Qarni tàbí ìní kì í ṣe tàbí anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi sọ fún àwọn sọ̀hábà ó lọ sọ fún àwọn ọ̀rọ̀ ìrìnàjò lọ́kọ̀ọ́kọ́ pé tó o bá ti rí Uwais sọ pé kò tọrọ àforíjì fún nítorí wípé Uwais yìí ó jẹ́ ẹnìkan tí máa ń ṣe dáadáa sí ìyá rẹ̀ anábì ti sọ ilé tàbí ní anábì ti sọ̀rọ̀ rẹ̀ kò sí ìdí tó fi jẹ́ ní ẹni àpọ́nlé èèyàn pàtàkì wájú ọlọ́run tánàbí ti ń sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tí kìí ṣe wípé kàánẹ́ bàrọ̀rẹ́ lé omi ó jẹ́ nìkan tí máa ṣe dáadáa púpọ̀ kàánẹ́ láwọ̀ ó mú wàhúwà bíra bàrọ̀ àṣẹ dáadáa sí ẹ̀ pọ̀ bákan náà tí a bá tún tẹ̀síwájú imam az-Zahabi kọ́lọ̀wọ̀n wa kó bá yọ́nu sí wọn nínú àwọn imam wa tí wọ́n gbajúmọ̀ púpọ̀ ìjẹ́lẹ̀ mọ̀ wípé imam az-Zahabi tí ọlọ́fọ̀ ìbáríkà sí ìmọ̀ wọn púpọ̀ àti tàwọn míì náà náà olùmẹ̀sì tí wọ́n kọ tírà tó gbajúmọ̀ sí ẹ̀rọ àlẹ́ nínú bẹ̀rẹ̀ ìjẹ́lẹ̀ mọ̀ wípé látara ìtọ́jú ìyá wọn wọn ò láǹfààní àti jáde kúrò ní ìlú láti lọ́kẹ́kọ̀ọ́ àfìgbà tí ìyá yẹn tó kú náà tó láǹfà wọ́n ní ọlọ́run wá fi àlùbáríkà sí màmí tẹ̀lé pé mo tọ́jú ìyá rẹ̀ lọ́tọ̀rọ̀ àbí ilé àwa máa ṣe wípé gbogbo nǹkan tó yọ ọmọ tó náà ló yé yàrá náà ni ṣùgbọ́n ìyá wípé ọmọ mi má jáde láyàtà kúròjù má jáde má tọ́jú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ àwọn ti jáde lọ kẹ́kọ̀ọ́ wọ́n ń ọlọ́run ti fi àlùbáríkà sí màwọn àwọn ò jáde láti lọ kẹ́kọ̀ọ́ àgbà tí láyé arákùnrin ká lọ bá anábì sallallahu alaihi wasallam ó gbà lọ lọ́wọ́ anábì kó ń fẹ́ lọ tẹ̀lé wọn lójú ogun ẹ̀sìn anábì ní àháyù wàlídáàkì táwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ tí wọ́n bẹ láyé kọ́lọ̀ náà ó ní bẹ́ẹ̀ ni kọ́ọ̀lù anábì ní fàfí ìmọ̀ fẹ́jà anábì ní lọ sí jẹ́ ìlànà ó bú sí ẹkún ẹkún yìí pọ̀ kọlù mẹ́rin kíkì àwọn ẹ̀wọ́n fi lè ẹkún ilé ìtí wá pọ̀ ìyà tó jáde láyé ó ti lọ ọwá fún wọn lẹ́sìn wípé all dáàbùn ní àbẹ̀wà àtẹ̀lẹ̀jẹ́ nìyẹn tí ó gbìlẹ̀ kọ alẹ́ yìí in tó ń parí lẹ́kún lẹ́kùn méjì ni mo ní tẹ́lẹ̀ tó já sálẹ̀ nìyẹn tí mo sọ wọ́n sí ìyá tí ń bẹ bàbá tí ń bẹ ìpìlẹ̀ ń gbéra níṣẹ́ eléyìí tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ fún àgbọ́yé ẹ̀sìn ẹni tí àgbọ́yé ẹ̀sìn tó bá dúró sí la oore ni fún àwọn tó bí ìdùnnú ni fún gbogbo bímọbímọ kó sapá lérí wípé àníṣẹ́ kẹ́sì ò yí ọmọ tí ẹ̀sìn bá yí ọmọ tó bá yanjú ẹ mọ́ gbọ́rọ̀ sí ọ̀rọ̀ àwọn àáfàá pú tí wọ́n sọ pé ẹ gbógun ti àwọn ọmọ ilé ọ̀rọ̀ súnà tí ẹ̀sìn bá yí ọmọ tí súnà bá yí ọmọ tó yẹ nítumọ̀ yíyé bá ti ṣàlàyé ẹ̀ látòkèdélẹ̀ ẹ̀kú òbí náà kú oríire ó kú ìsinmi fún sẹ̀mí ayé rẹ̀ yálà ń bẹ láyé ni àgbà tí ó kọ̀ sí láyé náà àfọwọ́ àbẹ̀lẹ́ ọmọ ọmọ ọdún kọ́ afọ abúlé ọmọ ọmọrùn ń lọ ọjọ́ kan ó sì pàdé lárúbáwò oko ó sì sọ̀ka ẹ̀ látòrí ìkàkùn rẹ̀ ó tún láwà ní orí ẹ̀ owó etí lárúbáwò oko yìí ó tún gbé òbítíbitì owó fún àwọn ṣe wípé rẹ̀ ẹ̀dùn lárúbáwò oko yìí nǹkan kékeré máa jọ lójú èyí tó ṣe fún ìdí pọ ó ní tó ṣe bẹ́ẹ̀ bàbá mi ló jẹ́ sọ fún wa wípé nínú àwọn tá a lè ṣe dáadáa òun náà ni wípé ká máa dàpọ̀ olólùfẹ́ àwọn bàbá wa ká máa ṣe dáadáa sí kí ni ibi òun máa rúsí hàn àgbọ́yé ẹ̀sìn yìí kì í ṣe pé kákàká ó mú lò nígbà tó rí ọ̀rẹ́ bàbá rẹ̀ nígbà tí wọ́n rí ọ̀rẹ́ bàbá rẹ̀ báwo lè ṣe wọ́n lé so tiẹ̀ fún bàbá mi gan lé ní aslam kátó aṣọ pọ́ọ̀pù mà ọ̀rẹ́ bàbá lé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni òbí náà gbúdọ̀ sapá láti tètè fi sáwọn ọmọ wa lára ó ti wà lára wọn ẹlòmí wọn máa ń bẹ ìta náà ni ọlọ́run ó ti ní kó yé ó lè mọ̀tí lára òbí náà tó bá gbé wá láti ìta náà gbà á dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run kò lè mọ́ ọ wọ́n tó gbòkè eléyìí nìkan kọ́ kì í ṣe àwọn òbí tí wọ́n bí wa nìkan náà ni wọ́n ní ká pọ́nlé ní súnà péyàn bá gbọ́ súnà yìí kì í ṣàwọn tó bí wa nìkan hàtá tó fi dórí àwọn tí wọ́n ti wà lọ hàtá tó fi dórí àwọn tó jẹ́ olùmọ̀ bó láti máa sọ láwùjọ gbá àwọn ọmọdé náà kẹ́kọ̀ọ́ súnà àwọn tí súnà yìí òun ò lẹ́kọ̀ọ́ ìnà ìlà ìnà ilé ta ló tó fẹ́ lẹ́kọ̀ọ́ àmọ́ yorùbá ní amúkan ẹrù ẹwọ́ òkè láwù àwòsàlẹ̀ tí èèyàn bá tọ́ bẹ́ẹ̀ báwọn ẹni rẹ̀ ṣáájú ṣe tọ wíwá mọ̀ tó láti ó yẹ kárí mọ́ àwọn àṣírí àfọ́ àwa ọ̀kan náà olùmẹ̀sìn kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kí ọmọ tí a dáa yọ ní síwá àfáwà al-Mansur rahimahullah rahmatan wasa kọ́lọ̀ ọba subhanahu wa ta'ala kọmọ tí a bá wa yakul al-Husayn Mansur ó ní kuntu ma'a Yahya bin Yahya an-Naysaburi ó ní mò ń bẹ pẹ̀lú àfáwà yáyá ọmọ yáyá àmì ìsàbúrí àti àfáwà ìsàkà bínú rọ́ọ̀bùwẹ̀ ó láàjọ wà ń jọ́kan náà rúdù mọ́ ìrọ̀ afẹ́ lọ pẹ́ aláàrẹ̀ wò fàlámà àbẹ́yìn ẹ̀lbá ìgbà tá a súnmọ́ ẹnu ọ̀nà ọ̀dọ̀ aláàrẹ̀ tààkọ̀rọ̀ ìsàk àfáwà ìsàk wọ́n sún sẹ́yìn olùmọ̀ ni wọ́n ṣùgbọ́n nítọ́jú orí wọ́n kéré lọ́jọ́ orí tí àfàwà yáyá bùn yáyá àní sàbọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọmọdé ṣùgbọ́n lùmọ̀ ni wá àfà ni àfàwà yáyá bùn yáyá sàbọ̀ rẹ̀ náà ṣùgbọ́n nínú ìmọ̀ àwọn òtún àfàwà ìsàk àfàwà ìsàk kó àdúró wọn ní kí àfàwà yáyá bùn yáyá àní sàbọ̀ rẹ̀ káwọn wọlé àfàwà yáyá bùn yáyá wọn rárá takọ́dàm àǹtí ìwọ ìsàk ìwọ ni kò wọlé. afọwọ́ ìsáàkù wá ní àǹtà akọ̀bẹ̀rún nínú iwọ ló dùn mí lọ lọ́jọ́ orí ẹ̀yin ní kẹ́ kí n lọ tẹ̀lé ilẹ̀ ẹ wo ẹ̀kọ́ ẹ wo súnà ẹ wo sàlàfíà ìwọ ní kọ́ wọlé Yahya Yahya ìsàbúrí ana akbar wà á ń ta àlàmù nínú lóòótọ́ mo jù ọ lọ lọ́jọ́ orí àmọ́ onímọ̀ jù lẹ́yọ̀ wọlé pàtàkọ́dà ìsà ìgbà náà ní afọ́ ìsà tẹ̀sẹ̀ wá wọlé ẹ jẹ́ ká mú ẹ̀kọ́ tó pọ̀ mbẹ́ afọ́ àwa alhafiz abubakar ahmad bin ali bin sabit al àwọn ni wọ́n mú ọ̀rọ̀ yìí nínú sísẹ́ àwọn sálàfù nínú tíra àwọn aljamu ilẹ̀ akhlaqi rawi wa adabi sáàkì gbogbo àwọn nǹkan wọ̀nyí àkèmọ́ nípa aládàbí ẹ wo àwọn olùmọ̀ láàrin ara wọn jẹ́mọ̀ kí ló yé wọn ẹ̀sìn ló yé wọn ọmọdé fi ọ̀wọ̀ sára àgbàlagbà ẹ̀yin náà ni aṣáájú wa ẹ̀yin ni bàbá wa ẹ̀yin la bá níwájú àgbàlagbà fúnra ẹ̀ ló padà wá sọ pé lóòótọ́ àjùyín lọ ṣùgbọ́n ẹ̀mí mọ̀ jù wá lọ bàbá wa lẹ́jẹ́ májì ò jẹ́ pẹ́lú tiẹ̀ ló fi sọ fún àgbàlagbà kò jùlọ nínú ma ó sì jẹ́ kágbàlagbà fúnra ara rẹ̀ ó sọ wípé àfa wa lọ ṣe àríkọ́sẹ̀ yìí ó ń bẹ tó kẹnu tó tóbi lára àwọn tí wọ́n ṣáájú wa tá a fẹ́ fi ìṣesí wa kọ́sẹ̀ wa ọlọ́run bá aláṣọ fún àwọn tààlà kó mọ́sẹ̀ ìsànú àwa náà so látara àbí eléyìí a fi rí pé àǹfààní tó pọ̀ tí kìí ṣe kékeré ó ń bẹ fún èyíkéyìí nínú òbí tọ́lọ́n bá ṣàánú ẹ̀ tó lọ ń lòun sábàbí láti lè fi àgbóyé ẹ̀sìn tó yanjú láti fi rí ọmọ àbí tó fún ọmọ nígbà láàyè láti rẹ́sì ṣe lọ́dọ̀ rẹ̀ tó kún àwọn ọmọ yìí lọ́wọ́ ẹ̀sìn ṣe nílànà súnà nẹ́sọ̀lá àrọ̀sọ́là eléyìí tó yanjú bákan náà àǹfààní tó pọ̀ ó tún wá ń bẹ fún òbí léyìí tó ṣe wípé ọmọ yìí yóò jẹ́ àmọ̀ ìdùnnú pàápàá jùlọ kó ṣe wípé ọ̀nà tó mọ yìí gbàgbà àgbọ́yé ẹ̀sìn yìí náà ọ̀nà tó yọjú tó sì wúlò ní lóbi jẹ́ pé òbí náà gbúdọ̀ jẹ́ ni tọ́rọ̀ òye ó lè tọ́ ọmọ sọ́nà lórí ọ̀nà tí àgbọ́yé yóò fi yanjú tí ò ní lè máa ṣàṣejù bẹ́ẹ̀ sì ni tí ò ní máa ṣàṣejù tó bá wá rí bẹ́ẹ̀ àǹfààní tó pọ̀ yóò mọ̀ bẹ fún òbí kí wá ṣe fún òbí nìkan fún gbogbo àwùjọ fún gbogbo àgbáláyé ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmẹ̀sìn tí wọ́n ti lọ ajáǹfààní ìmọ̀ wọn bó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn míì wọn ò tó lè dè wá rí àfọwà ìmáàmù Nawawi rahimahullah níbo láti ní gbọ́rù Riyadu Salihin bàbá bí ń sàdúrà fún wọn àni ghafarallahu lahu wa liwalidayhi àtàwọn méjèèjì tí wọ́n bí sáyé táwọn èèyàn bá jìnà ṣọ́kùsílám ibn àfọwọ́ aṣọ́kọlẹ̀ bẹ́ẹ̀ni rahimahullah wọn ò tẹ́ nàìjíríà ìmọ̀ wọn wúlò ìgbẹ̀rẹ̀ táwọn òbí wọn ṣe lórí wọn lórí títí wọn dídí ẹ̀sìn ó jẹ́ àǹfààní fóbi ó jẹ́ àǹfààní fún ìlú ó jẹ́ àǹfààní fún gbogbo ayé fún gbogbo ìṣòro sheikh bumbaz rahimahullah sheikh ibn ọ̀sẹ̀mí rahimahullah gbogbo àwọn àfáà wa nínú ìdílé wọn nìkan kọ́ ló ṣàǹfààní lára wọn àwọn òbí wọn nìkan kọ́ ni wọ́n ń dátọ́ ọ̀dùnnú mì kọ́lọ̀ fún wọn lọ́mọ adùn náà ìlú ṣàǹfààní látara wọn àwùjọ ṣàǹfààní látara wọn gbogbo àgbáyé Islam ó ṣàǹfààní látara wọn. anabi sallallahu alaihi wa sallam bàtà ni mi ń sọ̀rọ̀ nípa ìwà dáadáa anabi ni wa khaliqin nasa bi khuluqin hasan anabi wa bá gbogbo èèyàn lò pẹ̀lú ìwà tó dáa gbogbo èèyàn ìmọ̀ bá gbogbo èèyàn lò pẹ̀lú ìwà tó dáa pẹ̀lú ìròyìn tó yanjú pẹ̀lú àgbọ́yé tó wúlò tó fẹsẹ̀ wálẹ̀ ó ń bẹ níbi àṣàfihàn islamia islamic past life ní ìparí gbogbo àwọn àlàyé tá ń ṣe bọ̀ látàárọ̀ afẹ́fìrin lẹ̀ wípé tó bá ṣe wípé ìdílé kọ̀ọ̀kan tí a bá pàtàkì ìta ń pè ní ká fún ọmọ wa ní àgbọ́lé islam èyí tó yanjú èyí tó yanrantí tí a bá pàtàkì rẹ̀ gẹ́gẹ́ bí àní sọ́lá àṣálà ń tọ́kùnmọ̀ yúrùdì lọ́wọ́ bí khairan faqihu fi din ẹ̀tọ́lọ̀ bá wù dáadáa rò yóò fún lágbọ́ yẹ́ẹ̀sì èyí tó yanjú kí ní ìgbà bá pàtàkì lẹ́nu wa a lè mọ̀ wípé iṣẹ́ tá a gbúdọ̀ fi kí wọ́n lè fi wúlò fún àwàdàjọ wọn kí wọ́n fi lè wúlò fún àwùjọ ká fi lè wúlò fún gbàgbà láyé bákan náà gbogbo ẹni tó ń fi gbìyànjú láti lè rí ìmọ̀ kójọ láti lè rí ìmọ̀ eléyìí tí ó wúlò fún ká tọ ìlànà tí àwọn ẹni rẹ̀ ìsáájú wọn fi lélẹ̀ fún kí ni ìlànà náà تلقي العلوم من علماء من العلماء anasihin ká gba ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n mímọ̀ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n gba ìmọ̀ lọ́tọ̀ọ̀dọ̀ àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ kí ìmọ̀ yìí sì lafa lára tiwọn náà tá a rí i pé ní tí wọ́n ń sọ yìí náà kì í ṣe ní tí wọ́n ń sọ yẹn nìkan ni ìṣesí wọn náà á ti kẹ́kọ̀ọ́ lẹ̀ irú àwọn wọ̀nyí kà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ìyẹn ni ó lè fi rọrùn láti lè jẹ́ wípé a lè kó alẹ̀ ẹ̀yìn mú wọlé amẹ́lì tí méjèèjì ò lè papọ̀ sí wa láà àdánwò tó délé ayé lẹ́nu tá a pín sọ́nà méjì alẹ̀ ìlímù dúró lọ́tọ̀ kò bá amẹ́lù ṣiṣẹ́ alẹ̀ amẹ́lù náà fẹ́ dúró lọ́tọ̀ kò fẹ́ bá ìlímù ṣiṣẹ́ ó ní fitna ohun tó gbà dáńtì làbúdà nílẹ̀ jẹun ìbẹ̀ ìnáwó má lè kó fún wa ní ìmà eléyìí tí ó wúlò àti tí ó bí àgbọ́yé ẹ̀sìn tó pé sí wa lára àti àwọn ẹbí wa àti àwọn ọmọ wa tí ó lè fi ṣàǹfààní láwùjọ tí ó sì lè fi bí dáadáa tí ò ní tí ó hànà àìgbọ́ra ẹni yé èdè àìyedè láàrin òbí àti àwọn ọmọ abẹ́lẹ́wọ̀n bá Allah subhanahu eléyìí tí a wí ọlọ́run kò ṣe wá láǹfààní wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa وعلى آله وصحبه وسلم تسليما والسلام عليكم ورحمة الله السلام عليكم ورحمته ورحمة الله وبركاته